要要要要 dẹ̀ bọ̀ ìpè. máa mò ń gbọ́ o. Ah. ọ̀gá o. sọlọ́ wà rí ọ̀rẹ́. sọlọ́ wà rí bá mi mú mọ́ pọ̀ mọ́ ẹ ó kéré kí n gbé wèdèké tún láàrin wákàtí méjì mi títa tán ó kéré. bébà ṣọlá ẹni mú ìwà ibẹ mẹ́ni ìtàkùn mọ̀ o ah. ṣé mi ṣẹ́yìn kú fáwọn ìmọ̀ ara. ìyá kọ́lá wọ́n ah. ń ṣe wa ìkó tẹ̀wà lọ́rùn ó ṣàkàn fara mọ́ o ṣàkàn fara mọ́ ó yẹ kẹ́ ẹ rántí pé àwárẹ̀ wà pẹ̀lú ilé láti ilẹ̀ wá kẹ́ tó láwọn kọ́sọ́mà ìbọ̀ lẹ́yìn wa nínú gbogbo eléyìí lẹ́sẹ̀ yìí ẹ̀rọ ti pé no èrè yabari no, rẹ̀ àti máa yọwọ́ mọ́tò yàwó lẹ́kọ̀ọ́ inú rẹ̀ àti máa yọwọ́ ilé yà sùn sí ẹ rántí ìyẹn o èrè ìbátúṣẹ́kù kọ́mọ yìí jẹ́ kí gbogbo ilé tó jẹ ṣòye kẹ bá wa wò ṣe eléyìí kéré o. àwọn èdùrò nǹkan àwọn náà máa mú nǹkan lọ náà màmá ṣé rí owó tá a bá fi gbé púpọ̀ òun la máa fi gbé kékeré yìí náà eré orí ẹ̀fún wa ń kọ́ bó ti ṣeré ilé méjì méjì. méjì méjì bísí ah, ah. máa ti rí méjì méjì ẹ wo ẹ ṣe ṣìkàǹgbéwèé ọba dẹ̀ di ọjọ́ mi. ẹ̀wẹ̀ náà ẹ fara mọ́ tí rán kóró ẹ̀ gánpa kò ti tó tà. kúlẹ̀ ṣọwọ́ méjì ọjà tí ń yá. àti ẹ̀lọ́jà kankan mọ́ gbogbo ọjà tó kù ni mo ti kó síta yẹn ẹ lọ mánéèjì ẹ. àti jarira ah, eh, eh, eh. ọ̀rọ̀ wà. ṣé ìṣe fọ ọjọ́ mẹ́sàn-án mi fọ kí mi rà pé. àti mi jarira mi jarira para mi. èso ọjà mọ́ wo ájọ nǹkan ọgbọ́n. àǹtí mi ọ̀rọ̀ ara mi rìn wá sọ́run ẹ̀ pọ̀mọ́ tirẹ̀ ń kó mi yẹn ètò mi o ti náà kọ́sọ́mà ìpọ̀ rẹpẹtẹ lẹ́kọ̀ọ́ ètò ẹ̀ bá ń fi kún. kí mi lẹ́dẹ̀ máa fi kún èyí ṣojú àwọn èèyàn ìlú wa yìí kó o bá máa gbá pọ́nmọ̀ sí i ṣáàjọ máa jókòó ká máa sọ wọ́n máa ń máa ṣe náà yìí ṣáàjọ máa jókòó fún kó ṣe máa lù kan ọ̀mẹ́rin ló fẹ́ máa gbà lọ́sẹ̀ẹ̀sẹ̀ ṣáàjọ máa mọ̀ yẹn ṣé o gbọ́n náà yìí ẹ máa fún mi ọkọ̀ a máa fẹ́ kó o sọ ìrírí Yorùbá fẹ́ o ṣe àwọn kan owó fẹ́ gbà kò dẹ́ ṣe mẹ́rin kájọ mọ̀ ẹ ìṣojú àwọn òwe àti máa sọ̀rọ̀ àbí jíde jáde àjọ bí agbé wa. Adéwálé gbogbo nǹkan tó sọ pátápátá ni mo gbọ́ mo mọ̀ pé àṣà wa èdè wa ìṣẹ̀ṣe dẹ̀ tún wa ṣùgbọ́n tí ìfẹ́ bá ti wà kò sí nǹkan tó kọ tradition mm-hmm. sweetheart ó yá o torí ẹ̀yin lẹ látẹnumọ́rọ̀ ẹ̀yin lẹ mú ilé ẹ̀yin lẹ mú tòun ẹ jọ ṣàlàyé fún wa. Ah, ah, ah. ṣé mọ̀ pé ọ̀rọ̀ tí Tóyìn sọ sí mi ẹ̀ ṣé mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò dáa ṣá ṣé èmi látẹnumọ́rọ̀ nǹkan tí mò ń ṣàlàyé ni pé kò ní dáa káwọn èèyàn jókòó ká má rí ọgbọ́n kan tàbí kejì kan nú ẹ̀ adéwálé ẹjọ ọgbọ́n ò lè wá fẹ́ kọ́ wa báyìí. ọgbọ́n tí à ń kọ́ iná ni ọgbọ́n tá a ti ń kọ́ tẹ́lẹ̀ náà pé ní gbogbo ilẹ̀ ayé pátápátá ṣé mọ̀ pé èmi i've travelled wide uh, mo dẹ̀ mọ àṣà àti iṣẹ́ àwọn èèyàn dáadáa uh, fún àpẹẹrẹ mo mọ arabic lárúbáwá mo mọ èdè àwọn swahili mo mọ tàwọn faransé uh, french mo mọ bí òyìnbó àwọn scottish ó ṣe yàtọ̀ sí ti àwọn ti britain mo mọ àṣà wọn náà mo wá kíyèsí pé ní gbogbo bílé ayé ìṣe tó kò sí àṣà àti ìṣe tó dáa tó tàwọn ọmọ kóòtù òjìire. Mm, rárá má sọ bẹ́ẹ̀ o ah, ah, àwa náà ní àṣà àti ìṣe ilé wa tí ó dẹ̀ múnádóko tí gbogbo èèyàn dẹ̀ mọ̀. <laughs> Ah, Paulina eh, mi dispute ẹ mo gbà ẹ gbọ́ ẹ ní àṣà àti ìṣe tó múnádóko lóòótọ́ ṣùgbọ́n kò sí bí àṣà àti ìṣe yín ṣe fẹ́ múnádóko tàbí ti bòmíì tó máa dáa tó tàwọn ọmọ Yorùbá that's what I'm saying. èmi ò gbà ọ mi ò gbà. <laughs> ó dà mo ti gbọ́ Paulina mo ti gbọ́ nǹkan tó wípé ó gbà. ṣe rí àlàyé tí mo fẹ́ kó yé gbogbo wa ni pé ìfẹ́ ò tó láàrin àwọn olólùfẹ́ méjì wọ́n láti consider ilé wọn ẹbí wọn àṣà wọn tàwọn méjèèjì wọn á gbé òsíra wọn poetic life wọn uh, uh, musical life wọn ìwọṣọ ìjẹun ìjójíjó wọn because àwọn nǹkan yẹn máa reflect nínú relationship táwọn méjèèjì ń build ṣùgbọ́n àìlákọsílẹ̀ àwa ọmọ Yorùbá ló kó bá wa fún àpẹẹrẹ nígbà tí Oòduà tẹ̀wọ̀n ọ̀rọ̀ wà ní ilé Ifẹ̀ ìdí tó fi máa ń pe Ifẹ̀ ní ibi ojúmọ́ rere tí wọ́n wálé ayé ni pé òkúta ńlá kan diamond ó wà bẹ́ẹ̀ ń gbà yẹn oòrùn máa ń kọ́kọ́ tàn síbẹ̀ Ifádẹ̀ ti sọ pé wọ́n kí n dákẹ́ mo máa ń láì kò kí n gbẹnu sọ́mọ àbí mo máa ń láì kó àwọn ọ̀rọ̀ tó máa ń sọ yẹn sórí nǹkan tóbi kọ̀ wọ̀nyí pé kọ́lọ́n kó jẹ́ ká rí ilé aláyọ̀ yá ó dẹ̀ wọ̀ pé ilé aláyọ̀ ni gbogbo wa ìfẹ́ gọ́gọ́ lè mímọ̀ pé ó jẹ́ kókó láàrin obìnrin àtọkùnrin tífẹ́ bá ti wà bẹ́ẹ̀ mi ò rí difference kankan láàrin kọ́ṣọ̀ ìdá Yorùbá Hausa àbí Igbo ìkọ́ ni gbogbo wa. Mm so mo ò rí difference ọkàn bẹ́ẹ̀. Eh, eh, eh, see mi ò sọ pé difference wà ń bẹ o I love my woman too. I love, my husband Of course. Uh, uh, bó ṣe dà ní àbí? Three against one àbí? Bẹ́ẹ̀ni. Mo ti gbọ́ mo ti gbọ́ ọ̀rẹ́ báwo ni níjọ́ Saturday? Èmi ò ní lè ráyè ní weekend yẹn o. So weekend yẹn lèmi pẹ̀lú their plan láti lọ sí Jẹ̀bú ó mọ̀ pé láti ìgbà tá a ti wed eh, díẹ̀ ò ti lọ kí màmá ń jẹ̀bù màmá ló máa ń kí wa lẹ́kọ̀ọ́ so then a fẹ́ lọ sí ìjẹ̀bù ní wíkẹ̀ndì láti lọ kí màmá ìyẹn kẹrẹ tó dáa kẹ. ṣáà bẹ́ẹ̀ kó pọ̀ mọ́ tuntun bó mọ̀ pé of course. àgbàgbà wọn fi ṣe kàn ní èyí ayé àgbàgbà wọn fi ṣe kàn ní èyí ṣé inú wọn ṣe jáde ọ̀rọ̀ bẹ́ẹ̀ tún sọ̀rọ̀ ṣé bọ́ yé mi dómi sí kiri yẹn káàbọ̀ káàbọ̀ yé mi yé láì ṣe o yé láì ṣe o òun ẹ máa ṣe é máa da ẹ wo òun rè o kẹ́sọ̀ bọ̀ igi ẹran fi ṣe èyí igi ẹran fi ṣe ó ní ọ̀yọ́ kẹ kẹ́sọ̀ bọ̀ olé olé olé olé olé olé ṣiṣẹ́ nígbè ẹ èso yúrò fi gbó mi so one of them go i'm a managing director of this uh, pomo of uh, of a team. Eh? ojú ẹ̀mí ìrajú tẹ̀lé lọ òkèlè náà tán wọ́n fẹ́ sọ fún ayan gbé ajá odùn àmọ́ kó ráyan kó ráka mú àka tán gba ẹran ìṣẹ́ máa kákò ẹkú jẹjá rẹ yé mi ẹlù kan yẹn lára ẹlù ẹlù ẹlù mọ́ ẹ̀hẹ́n ìfẹ́jọ́ máa ṣe rè yẹn táyé bàbá kọ́ ẹ ẹkú jẹ bẹ́ẹ̀ ẹ mélòó mélòó rí ẹ bàbá mẹ́ta mélòó rẹ̀ tó wa bẹ́ẹ̀ ẹbí tó ọmọ kátó ọkọ̀ ló gbé wa ojú ẹ̀ mẹ́rin rè yẹn oníbìyẹ mi adé oníbìyẹ kọ́ládé kẹ́gbọ́ ẹ má ṣe irun ẹ má ṣe ẹgbọ ẹ má ṣe irun ẹ má ṣe kẹ máa kó kẹ máa ṣe kíni kó kó kó àdírọ̀lẹ̀ náà yẹn lọ́wọ́ kí n kó wa wò má kó igi ẹni rè má kó igi ọ̀tọ̀ ẹni má kó má ju ọ̀tọ̀ káàsọ̀rọ̀ tiwájú náà wọ́n máa sọ̀rọ̀ tiwájú bó ṣùpàdé máa wíra ibà fẹnu góòbì fún ẹ jẹ ọmọ lè má jẹ bí fẹnu góòbì fún ẹ jẹ ọmọdé lè jẹ o bí sọ̀rọ̀ kú ẹ má sọ pé ò gbà ìmísí ọlọ́run tó dájú la bí ẹ kú jẹ níbẹ̀ o ìrìn ẹ má rò ìrìn ẹ má rò fún ẹ rò nílẹ̀ kó pọ̀ kó dáadáa bọ́jẹ́ mi kó dìrọ̀lẹ́ náà aṣọ wọn mú owó pọ̀nmọ̀ wá kàn mú owó pọ̀nmọ̀ wọn ti ṣiṣẹ́ látàárọ̀ ẹ ṣe dúrọ́mù méjì wọn ń ṣe rẹ má rò ìwà ìwà mẹ́yìn máa ṣọ́ ẹ̀ṣọ́ rẹ̀ àì ẹ̀ṣọ́ rẹ̀ àì ẹ̀ mọ̀ sọ̀wọ́ kí dà ṣàm níṣìí níṣìí dáadáa yàn òun rèé òun rèé wọn má rò rè ẹ̀hẹ́n ẹ̀hẹ́n kó orúkọ rẹ̀ kò mọ dédé kọnú ẹ make i take banana you go yo take banana you go yo ó ní ọjẹ pọnmọ pọnmọ rẹ gbá. ẹ ṣe ló méjì jáde dídé wọn wọn máa kọ ẹ tí ó rí wọn bí o. òpè kejì fún mi máa gbẹ. arọra. dáhùn dáhùn dáhùn jàre. Ah. twenty five twenty five yẹn náà ìdáyẹ kúṣẹ níbẹ̀. àwọn ọmọ láyẹn rojú ẹ̀ mẹ́rin ajú tẹ̀lé ìrọ̀wọ́ kélé iná tán. lásìsì bẹ́ẹ̀ wà lásìsì. yémi. àbọ̀ àbọ̀ àbọ̀. Ah, ah. a ti pàdé náà. ẹ gbàrí ìgbà ẹ dídé o àwọn ará ìbò. adé. a ti pàdé náà. ẹ ìjẹ́ ìfẹ́ bọ̀ adé adé ajíbọ́lá o má ṣe ní ní fún ẹ̀kọ́jọ mẹ́ta ẹ̀ṣin ránjá lọ́dọ́ lórí ọlájúrẹ̀. lásìsí lórí péyàn náà. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ̀kọ́jọ mẹ́ta ẹ. o kódà kọ́lá ẹ wọ ẹ̀jẹ̀ ká máa dúpẹ́ náà lọ́hùn-ún ní ẹ̀ mọ́ ọ̀rẹ́ rẹ ok ah! ojútèké ọ̀rẹ́ mi. ojútèké àwọn eh. ah, ti kọ́lé ah, bùkà mẹ́ta rò nínú ẹ̀ bẹ̀rẹ̀ náà yé mi. àwọn ìwà ń lu èrè kọ́sí nílùú. ẹ wò kẹ́ máa jẹ kẹ́ máa mu soft drink is it coded one the blackener jasi. ṣé ò nà lọ. a ah, ṣe jí two hundred naira ṣekú náà mi. oyo oyo ya lọ lọ. ara ẹ̀ṣẹ̀ pọ̀ ní ni o. mo pọ̀ mo pọ̀ ìdókòwò ilé ilé rẹ̀ o mo wà náà yìí. olúwa ṣe kó. owó ọdọ tí mo kí ní yí mi lára. ìyá kò fẹ́ iṣẹ́ bíbá ìṣeré nìyẹn ẹ̀ bùkà fọwọ́ ní bíbá yìí ìyọ̀lẹ̀ àfọ̀ ìdìdọ̀tì hear you only affect your money láti help mommy please just some minutes mo fẹ́ báwọn ṣiṣẹ́ mi ṣe máa báwọn ṣiṣẹ́ tí wọ́n ti wá sí tèkù yìí yẹn ok ṣé kí wọ́n á jẹ́ kí mommy máa ṣiṣẹ́ kí mi dẹ̀ wá mi jókòó sájọ. mo ṣe fa ìṣòro tí ìdàmí lòun mo ń some minutes please. mo àwọn ah, tí la ṣiṣẹ́ ẹ pariwo ẹ wo ojú tó fọwọ́ kàn is it cold enough is fine cold <laughs> wọ́n gbé nu blọ́ọ̀kù yìnyín ńlá ẹ gbẹ ẹ wò ẹ má nọ̀bọ olúwa ẹ̀ yọ gúnlẹ̀ wọ́n ti yọ ṣúgà náà ẹ̀kọ́ ẹ̀gbẹ́ ẹ̀ tó sílẹ̀ ẹ̀gbọ́n má mú ẹ̀ mú ojú tún ẹ̀ ẹ̀ tó láì kìkì ní ìṣẹ́ wò ó wò rè. lásìsì. yẹ́mi. Yeah, bọ́ ibẹ̀ járe. Ah, ah, eh, ẹ kí a ẹ ṣe oye kan náà lóko yìí à catwalk ìyá ìyá bàbá ìyá dàní. láti sí yẹmi ìwọra. bọ àbáyẹn parí ẹ tètè ṣẹkọ ẹ mú wa máa bọ ẹ mú àbùlẹ o yẹmi. Oh, my dear. Oh. Báwo ni kí ni? Àbúrò ẹ̀ tí lọ mú drink wá fún mi. Eyín ló tún fi ṣí. Gbogbo owó ọ̀dọ̀tí ló fi yí. Ó tún drink náà gan ti mú dé dàjì. Am I supposed to drink this? Ìyá báwo ló ṣe sọ̀rọ̀ báyìí? O ní láti ẹ̀jọ́ òun bí báyìí. Eh? Ibi tó ń wò yìí, búkà pọ̀ mọ́ ni eh? Eh, nǹkan bí ìdọ̀tí nǹkan kan yẹn a lè àfọ ìdí ẹ̀ ní láti ẹ̀njọ́ ni. kémi ẹ̀njọ́ sí gbogbo ibi tó dọ̀tí yìí. oṣù ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o ní láti understand gbogbo situation bíbá yìí. please dear you need to understand. anyway anyway anyway anyway i am tired of this place ìgbà ọ̀la fẹ́ kúrò ń bíbá yìí. Ah, àlè mi lọlé ni mo ní láti bá màmá ṣiṣẹ́ díẹ̀ ṣiṣẹ́ yẹn pọ̀ gan. ṣé ibi báyìí la máa sùn. mo máa sùn bí màmá lọ sùn lé ọtí ọba ní láti rest màá pe làṣìṣì kò tẹ́ ní fún ẹ kí ẹ wàá máa rest ní tiẹ̀. ah Wáyà, which kind thing be this me? Give me so sorry, ẹni nírú bíbá ẹ̀. Kú respect ẹ̀tọ́ máa kọ́ mi ṣiṣẹ́ ni. Respect máa kọ́ mi ṣiṣẹ́ ni. Kọ́lá! Kọ́lá! Ah! Kọ́lá! Èmi ń bá ẹ sọ̀rọ̀ fi mí pegi mo ń bẹ̀ sọ̀rọ̀ tó máa ṣàǹfààní fáwọn méjèèjì ò dá mi lóhùn and you are even working out on me. my dear my dear kí ni kí bẹ́ẹ̀ sọ ó ò fún mi láyè láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó bá mi sọ̀rọ̀ ó pariwo mọ́ mi ó ò fún mi láyè láti dá ẹ lóhùn kí ni kí bẹ́ẹ̀ sọ. jọ̀ọ́ dá mi lóhùn kí ni reason tó ṣe kàwé náà kí ni reason tó ṣe lówó lọ́wọ́ wo ibi tí ẹ wà wo nǹkan tí wọ́n ń ta wọ́n yí ara mọ́ dọ̀tí gbogbo ọwọ́ wọn ti bàjẹ́ mo tiẹ̀ wá jókòó àbúrò ẹ̀ ti fẹ́ fún mi ní drink ó tún ó tún fẹ́ yín sí fún mi mi ì tún fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ gbogbo ọwọ́ ìdọ̀tí ló fi mi lára mọ́mí ẹ̀ náà ti wá ń bọ̀ wọ́n fẹ́ hug mi pẹ̀lú gbogbo ara ìdọ̀tí pẹ̀lú gbogbo ọwọ́ ìdọ̀tí irú kí nìyẹn. kí ló dé gan kí dé gan ọlọ́run àdẹ̀jẹ̀ ń dadọ́ kí n dọ́kọ́ lè dalẹ̀ mọ́ gan sẹ́f. wọ́n gbẹ́ gbogbo ẹnu burúkú sọ járe kókó bá mi sọ̀rọ̀ ní èdè tí mo máa gbọ́ járe àbí kí ló ń wí. my dear wà ní sùúrù bó ṣe bá mi sọ̀rọ̀ yẹn ò wá òkè ṣebí tọkọ tìyàwó jọ ni wá tó bá máa bá mi sọ̀rọ̀ á ní bó ṣe máa bá mi sọ̀rọ̀ àmọ́sò ṣebí òun náà tẹ̀ lọ skul kò yẹ kó ṣe báyìí máa sọ̀rọ̀ sáwọn fámìlì mi kò yẹ táwọn fámìlì mi bá mi tó bá rí bó ṣe ń sọ̀rọ̀ yẹn wọn ní fojú dáadáa wò ẹ́ please please I will do something I promise okay má fi mi jọ ṣùgbọ́n ó dá rẹ́rìn sí mi rẹ́rìn sí mi kí lè wà kó tó tán rẹ́rìn sí mi náà. 好吧。 ń gbọ́ wáríwó má dààmú tó ń tọ́ ganú lé e ń tẹ̀fọ́ kí n yọjú kí n rìn ṣẹlẹ̀. ah ó wá fẹ́ lọ bá wọn yanjú ẹ̀ wo iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn torí gbogbo bọ́ ṣe ń jà inú ilé lèmi náà wà tí mo jókòó sínú yàrá mi mi ìtẹ́rù tó ń lọ síbẹ̀ tó lọ ń bá wọn yanjú ẹ̀. lẹ́gbọ̀n rán kí lè máa ṣe mádàm tó ń tọ́ gàrán àmọ́ kásán tó tọ́ o ti mọ mádàm yeye ọ̀gàrà fọ méjì mádàm àti fọ gú ṣé òun ni kọ́ni máa kọ́ káàkiri bíríìjì ni àbí kí n ṣẹlẹ̀ gan sef. ah wo àríyàn òye mi o mi ò mọ reason tí madam yìí ṣe bẹ́ẹ̀ sọ ọ̀gá ẹ obìnrin ìdẹnu wọn kò yẹ kó máa ṣerú ẹ àmọ́ wo tètè máa lọ. má jẹ́ ọ̀ka ẹ̀. lọ́kẹ̀ a ní náà bọ kábọ̀ yanjú rẹ̀ kábọ̀ mójútó rẹ̀ níṣẹ́ nínú ilé. o ti fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ àbí. ìsámàṣe náà. tètè má lọ jàre ó tún dúró. ṣé kó o gbé pọ́nmọ́ yẹn dẹ́yìn wá bẹ́ẹ̀ náà náà náà kó o bá gbé wa náà wò ó máa tẹ́ alára kan ò lè lásìsì ẹ ṣì wà nínú pé. oore n ti gbọ́ kí bọ́dà mi kò jẹ́ sórí gobi tó bí tètè o. ìwọ rẹ mọ kí lẹ ń ṣe ẹ̀nà yìí ẹ ṣẹ́gbọ́n rẹ̀ rí mi gbé lọ́ọ́rẹ́ kò ń ní ah, ah, kí problem rẹ̀ ah, àfi ṣe ni. yémi ọ̀rọ̀ rẹ̀ ń sọ èyí ṣàfiṣe o ọ̀rọ̀ yẹn fúnra yẹn ṣàfihàn o kún ẹ̀dẹ̀ ṣọ́ọ̀bù kún ẹ̀dẹ̀ búkà níjọ́ kejì yẹn má bẹ̀rẹ̀ sí kọrin sọ́wọ́. rumojé mi jọ mọ gẹ́gẹ́ kébì náà màmá ṣe à tèmi yé mi o rumojé mi gbàǹdìǹdìǹdìǹ tèmi yé mi o pípọ̀ ọmọ bá jẹ́ ẹ̀dùn máa lọ́wọ́ pọ́n ọmọ yẹn sọ́wọ́ ẹ má jẹ ẹ̀yìn ẹjọ́ ẹjọ́ ká ṣe ń ran àmá ṣe àdìyẹ́ndọ̀ dúró bọ́dà kọ́lá ní ẹ̀kọ́kọ́ bí nọmọ́ èmi lè jẹ́ sọ́kọ́ bọ̀ ṣé ẹ má kóore pọ́n ọmọ lè jẹ́ sọ́kọ́ otítọ̀ wọ̀n wọ́n oko àwọn ti jẹ̀bú rẹ́ mọ́ wọn béèrè mi níbẹ̀ ilé-iṣàn ọ̀pọ̀ ọmọ ilé yẹn láṣìṣ wọn fẹ́ o Ṣàgámù Ìjẹ̀bú-Igbó tèmi wọn ń béèrè ṣé dandan tó yà kó pọ́n ọmọ lè jẹ́ sọ́kọ́ èsì ìrìn ìjẹ́ àwọn igi ní oko ṣé ẹ ti sanwó igi dán ṣé ẹ sanwó igi kẹfẹ́ ẹ̀ sọ èmi láìkì rẹ o mi láìkì ni o ìbá ń dùn mí jù wọ́n la wọ́n la kọ́ láre rèrè fọ́yán lẹ kémi gbà nínú wọn o. ẹ máa da ara ń jẹ ẹwà ìwé ẹni iṣẹ ẹwà ìwé máa da òun. mi. máa mú un ah. alára kan wo kò jẹ́ ó ní hundred thousand eh. máa gbé e lẹ́kọ̀ọ́ ah. èmi rè sọ wá kí lẹ̀ ń ṣe ẹ̀ náà kó o dé ṣinṣin eh. wò ṣì máa di ẹ̀ mọ́ ah, máa gbé lẹ́kọ̀ọ́. yẹ́mi e èmi rè sọ wá. yẹ́mi sọmọlọmọ ìwọrọmọ dúkọsá àtọ ọmọ olùkọsọlá olùkọbẹlẹ ìjà ọmọ mẹmú mẹmú ọmọ rẹ gbẹlú gbogbo bẹẹ rọrọ ọmọ dání ọdání keke ọmọ rà ápọ ẹ yé mi ẹjọ lórí Ọlọ́run kó tẹsí mẹ́ta ẹgbà mi jà fún. ẹ ṣìnú pọnmọ ọgbọn gbèdé ah. rẹ rí gbé lọrẹ kù kí n bá gbèdé kò sí máa ṣàlàyé ìyàwó rẹ bó ṣe máa gbé kó máa dẹrin kó máa kó irinú fìsà kó máa ah. máa jẹ. yé àmọ́ sọ fọ ẹ kọ́ bọ́lá kọ́lá rẹ kọ́kọ́ bí omi òun rèé o pàtàkì àwọn ẹ̀rọ àmì rẹ̀ láti gba mi ti dẹ pọ̀ mọ́ lọ́dọ̀ o. kó dé ṣinṣin kó kò ní bẹ́ẹ̀ ṣé máa dé mọ́. Yemi I love you indeed. ọ̀m tán ẹ̀. I'm loving indeed. ọlọ́rọ̀ kan. Mm, mo ti kúrò. kó o bá máa kọrin sí kó o la bá a kàn pé kó o la join band ó lè burúkú. èròjà rẹ̀ ọ̀gá rẹ̀ àti ìyàwó rẹ̀ nǹkan. wọn ò tí ì dé láti fi ṣe bẹ́ẹ̀ ni. gbé báàgì yẹn wá gbé lọ inú ilé kó o dẹ̀ bá mi ní kìchínì kò é. Mama, ẹ ṣe ma. Ọjà rẹ̀ bọ̀ ìdè wò mí sórí bó ń ti wáyé mo ti bomi rorú rẹ̀ wà kọ́ dẹ̀ mú kọ́ìn kan ní rẹ̀wìn wà fi fọ inú rẹ̀ dáadáa wáyé sórí wà tó fọ ẹ̀yìn rẹ̀ kó o bá ti fọ lẹ́yìn kọ́ọ̀kan wà máa ju ìgbé kó o bá ti fọ níbi rẹ̀ tán tí mo bẹ́ẹ̀ ṣe ń gé sáìsì ẹran wẹ́ ṣé o lẹ́ẹ̀ máa mú ọwọ́ bẹ̀ kó o máa gé e. wà kó o lọ rẹ̀ nínú fíìsà kọ́ ọ̀gá rẹ̀ obìnrin ìbàdẹ́dì She go sọmọ I dẹ̀ máa mú láti inú in ẹ̀ máa mú ọbẹ̀ díẹ̀ díẹ̀ ni ọbẹ̀ rẹ̀ ṣọ́ọ̀gbọ́n ọ̀rẹ́ mi mo fẹ́ lọ́rẹ́ jù díẹ̀. ọ̀pẹ̀lẹ́ mà kì í pọ́n ṣé o. ẹ ra ah, ó tí màmá gbé wá ni. ọ̀tẹ̀ ti lọ sùn báyìí àwọn náà lọ kọ́ mi bí wọ́n ṣe fọ̀ tí mo ti ń fọ̀ látàárọ̀ wípé tí bá ṣe tán kí lọ kó sínú freezer wípé kẹ́ fi dé. bẹ́ẹ̀ bó ṣe wà yìí má dá sínú bíìn mi o tí alẹ́ bá ti ṣú dáadáa kó kó gbogbo ẹ̀ pátápátá kó lọ dá sí kànáà tó jìnnà sí bíbá ẹ̀ torí mi ò fẹ́ wà lára àwọn ará àdúgbò ṣó ti gbọ́ mi. ti gbọ́ ọ̀gá. kò dánú ọ má lè dá sínú bíìn mi ṣó gbọ́. àgbọ̀yé dé àgbọ̀yé. mo tẹ̀ mọ́ kó o nílé dànù àjọ máa pin ni o. kírun náà kẹ́ ń pín. kẹ́ ń pín. ràn ọ̀gá fọ́kí mi ládàá lórí ọ̀fọ̀ ká máa pín ṣá máa pín mẹ́rin máa bí méjì méjì. ìwà àti tani ṣé wọlé ìdànù ni. wọ́n pẹ́gbẹ́ mu rí òtí bọ́ ti pẹ́gbẹ́ mu rí. má dànù o àjọ máa pin ni o. pẹ́ńgọ̀ lẹ́dà pọ̀mọ́ náà dé. màmá yìí pọ̀ mọ́ ìjẹ̀bù wa láti jẹ̀bù rí màdàmú jẹ́ gbé wa wọ́n dànù. fọkà àwọn ìfọkínbí ládàánù inú kà náà èyí wà ní ìsàlẹ̀ lọ́n lọ́n lọ́n lọ́n lọ́n lọ́n. màámi. bẹ́ẹ̀ ni wọ́n nínú ilé. ìyàwó mi rìdàpọ̀ mọ́ ìta ibi. bẹ́ẹ̀ ni. ok. ọ̀gá mọ̀ bí àwọn ẹlẹ́gbàá mi láàyè kí n gbé pọ́nmọ́ kí n gbé lọ́ráyà mi lé kí n gbé lọ́rọ̀dà mi àyà máa tún ṣáájú àrùn ẹ̀. bọ́ kí gbogbo pọ̀mọ́ tó lọ dà sísàlẹ̀ yẹn. Ah, ah. ṣé o rí bí gbogbo orun lè ṣe ń rùn. sọ yẹn ló ní kó lọ dà pọ̀mọ́ sísàlẹ̀ yẹn. o rí ni. mọ́mí ẹ káàbọ̀ mà. mọ̀mí èsì. èyí tẹ gbé wá yẹn ó dà kó ti bàjẹ́ ó yẹ ẹ̀dẹ̀wà mọ̀ kó ti bàjẹ́ lẹ́sẹ̀ ń gbìbọn bíbá ẹni mo ṣe lọ dànù síta pé tó bá ti tọ́kọ lọ dà sínú kànáà tó jìnnà sí bíbá ẹ̀. ẹ pariwo oró kọlá ṣé òun wọ mi. màmí mọ́mọ́ olówó iyebíye. ẹ má bínú. Ah! ẹ má bínú. mọ́mọ́ èsì fọ́kí ń bà fọ́nìyàn lò ní two thousand ṣọ́ máa máa dúpẹ́ títí láíláí. ẹ má bínú ẹ wo tèmi ẹ má bínú ẹ má wà. mọ́mọ́ èsì fọ́ ṣọ́ máa játà rẹ̀ tó máa kó lọ rẹ́kọ̀ọ́ tó máa kó lọ ìlú èyìnbó. ẹ má bínú. ẹ burú kó o bá fọ́kí máa sọ̀rọ̀ ìtì dákẹ́ ẹ fẹ́ ìgbà kan kà pọ̀ mọ̀ fún ọmọ tó ti bàjẹ́ sílẹ̀ lọ gbé wá sí gbogbo létí bọ̀ kí ìdèdè àrédè gan kí ìdèdè àrédè ò ra wọlé ṣé kọ́ lẹ́sẹ̀ ibo gan ṣé ìyẹn fọ́n fẹ́ràn ṣe dédé tó ṣe yìí. sweetheart ṣé o rí pé gbogbo bí. sọ ìlú lẹ́nu náà robert ni fi tóyún bẹ́ẹ̀ sọ̀rọ̀. àwa wí tí àpùnà. kọ́ lẹ́sẹ̀ ibo ṣé. wọ́n wá àpùnà ma àpùnà kájọ àpùnà ká kí ló wá ṣẹlẹ̀ wetin happen na abeg please i don tire i don tire for this wetin happen you wan kill me here. Yeah? Ah. Come let Shibo here for Kema Sonche. Who abeg abeg abeg? Speak to me the language I can understand. Ah. Oh, you people want to let Sharon ni? No, I'm talking to you now. She's taking me out. Oh yes, what do you want to do? Ṣé wo ni pé kò gbọ́dọ̀ lẹ́rù ni? Ẹ máa parí sínú ilé pẹ̀lú So ọ̀rọ̀ mi to gbé àgbẹ̀ mo fẹ́ ibo Oh yeah. So ọ̀tí má tẹ̀lé fẹ́ ibo, o gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń ṣe. Ẹ̀sọ́ nífẹ̀ẹ́ rí o. mami ẹ má bínú ẹ má bínú ẹrù fọ ibo rọmọ yẹn. kò bá jẹ́ ibo kọ ṣé èèlò ọpọlọ lórí ẹ máa fi bọ́ mi sọ̀rọ̀ ni. ẹ má bínú ẹrù tèmi. kọ́lá. ẹ má bínú. ó bá ṣe o. ìyàrá eyéyé mi ò lè bọ̀ máa jẹ́ mú ewa láàrin máa tọ́ lọ́rùn mi jẹ́. ẹ má bínú. mami hmm. mami òtútù ẹ má bínú. jókòó ẹ burú pé mo ń máa ṣe mí rí náà kí ilẹ̀ bá ti mọ́ lọ́la kó bá mi lọ ibi iṣẹ́ o máa gbé mi dání mò ń dẹ́yìn lọ ìjẹ́bù. Ah, màmí wẹ́yìn bínú rẹ̀. mi bínú. wẹ́yìn bínú ẹ̀wẹ̀n sọ ẹ má lójọ méjì mẹ́ta kára má lọ. ẹ ṣe mi tẹ̀ dúró mọ́. Ah. mo ń lọ. màmí ẹ má bínú ẹ má bínú. mo ń lọ wo ọ̀rọ̀ inú orí pọ̀mọ́ ẹ èso ni rí máa sọ̀rọ̀ ẹ ọjọ́ ń bọ́ kiri rí máa sọ̀rọ̀ ẹ èso hmm. <laughs> ni. má bínú mọ́. Ah, dìde dìde dìde ní ah, ìbínú ah, ẹ kò lè yé ẹni. mọ mi ò yé mi oh. ó yé mi ẹ wo tara yín náà ni mò ń sọ mi ò fẹ́ kí nǹkan kan ṣe yín ni mi ò láìkí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí àti pé ibi tẹ̀tì ẹ̀ tí ń ṣe yẹn ti dọ̀tí jù iṣẹ́ ilẹ̀ máa ṣe títí tí gbogbo ọwọ́ yín máa dọ̀tí gbogbo ìdọ̀tí máa wọnú ìkànnà yín owó yẹn náà oògùn ni màá tún fi jẹun ẹ má bínú mo dẹ̀ ti bọ́kọ mi sọ pé bóyá máa ṣí boutique fún yín àbí wine shop àbí bí tẹ́sí lè máa ta toiletries tó jẹ́ pé sí máa fẹ́ sí lára twenty four seven ni ṣe ti gbọ́ mọ́ mi lágbára ọlọ́run ẹ̀dẹ̀ máa pè fún wa. àmì mm. ìyẹn náà dá ẹ má bínú mo ní ṣe tán ẹ yẹn. ó dá o ẹ ṣe àpàdé ayọ̀. all right oníṣẹ́. kíní gan lè lọ lẹ́nu mi. kí ló ń ṣe máa yìí o rò pé kíní lè lọ lẹ́nu wàhálà yín pọ̀. má para ẹ̀ jàre. wàhálà yín pọ̀ gan. <laughs> bó ṣe sọ mm, it's something else ṣé lóòótọ́ ìyàwó ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn. ṣùtò àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ kò wá tún wá dà sínú bíi ó wà lọ dà sílẹ̀ ilẹ̀ pé kí gidi máa lọ dà sínú kanáà can you imagine that. Ah, Kọ́lá sori òótọ́ ìwà ló bí wàá ṣe tó lé ẹ o um, but eléyìí tó sọ yìí ah, ó tóbi létí èmi náà àbí eh, ọ̀rọ̀ àṣà tí mo dẹ̀ ń sọ fún ẹ̀ngbà yẹn ni wípé ah, mi ò against ìyàwó ẹ o because èmi náà mọ̀ pọ̀ mọ́ dáadáa ní Paulina ṣùgbọ́n ká ní Paulina lọ jẹ́ ilé díẹ̀ tó máa ṣá ẹni àbí ṣé ìyàwó mi máa ní nǹkan ń ṣe òun lójú màmá mi ń náà á wá gba nǹkan lọ́wọ́ wọn á dẹ̀ dànù. No ìwọ náà mọ̀ pé àwọn yorùbá kọ̀ọ̀kan ní í ṣe bẹ́ẹ̀ wájú àgbàlagbà láti mọ̀ pé ìyẹn ìyẹn máa rude fóun láti ṣe ẹlẹ́ẹ̀kejì then eh, tí ìbá ṣe pé ìyàwó ẹ̀ jẹ́ èdè tó jẹ́ pọ̀nmọ́ ah màmá mi á gbé pọ̀nmọ́ wá fún ìyàwó mi ìyẹn wà ní kúnlẹ̀ kó máa rá bàbà ah pọ̀nmọ́ ọ̀jẹ̀bú bí yẹn ṣe wà priceless tó yẹn tíyàwó mi náà kẹ̀ ó dẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ràn pọ̀nmọ́ ọ̀jẹ̀bú sórí eh, eléyìí tó ṣẹlẹ̀ láàrin méjèèjì ó fi hàn pé àṣà yín tó yàtọ̀ síra wọn bọ̀yẹn ò tútù rí o. ó tẹ ọmọ kan tó wá wá sí mi lọ́kàn ni bí kinní ẹ̀ ṣe ṣẹlẹ̀ mi kàn wá wò pé ah ṣé o ti rí ìran tẹ́lẹ̀ àbí bọ̀bọ̀ ti lọ́ọ́ ń wo kan ni pé ò dẹ̀ sọ bẹ́ẹ̀ o nípa àwọn ọmọ pé à ń fẹ́ yíbo. rọ rọ máa máa mú tèmi sí bó ṣe mú sí yẹn see what i was saying then ni pé the difference in our culture bí àṣà tiẹ̀ àti tiẹ̀ ṣe yàtọ̀ kò ń ṣe pé mo ní nǹkan kan against ẹ o ìwọ náà mọ̀ pé mo like ìyàwó ẹ̀ pọ̀ dáadáa ni ṣùgbọ́n nítorí pé àṣà ti ṣe Yorùbá eh, pẹ̀lú àwọn Ìgbò yàtọ̀ then ṣòrí tó bá fẹ́ yàwó tó jọ ọmọ Yorùbá náà ló fẹ́ wọ́n á kọ nílé wọn pẹ̀lú ìṣesí ilé tiwọn ìwọ kẹ̀gẹ́ bí ọkùnrin wọ́n á kọ́ ọ náà nílànà ọ̀tọ̀ tẹ́yìn méjèèjì bá papọ̀ ẹ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí máa kọ́ra yín láwọn nǹkan kan tẹ́ẹ̀ tí mọ̀ ń para yín ojoojúmọ́ la fi ń learn ní marriage so nǹkan tí my employer kò ṣe ń sìn ni pé bóyá wàá lọ ni o bóyá wàá dẹ̀ gbé fóònù wàá pe mọ́mí pé ẹ̀jọ̀ o ẹ má bínú ìyàwó mi ò mọ̀ọ́mọ̀ kó wá deliberate o tí wàá dé báyàwó ẹ sọ̀rọ̀ a máa kọ díẹ̀ dẹ̀wò bá a ṣe ń ṣe rè torí ìyẹn ṣe díẹ̀ ó kù díẹ̀ káàtó. guy i can be here now you are the man in the house come on be your man dídé jọ kó chair us. kí nǹkan tó ń sọ lẹ́nu tí ó dùn pẹ́pẹ́sẹ́ kan o ò lè fẹ́ ọkọ kọ́lá kó fẹ́ gbogbo àlébù tó wà láàrin fámìlì wọn o ò lè fẹ́ wọn. kí ló ń sọ. ẹ̀ẹ́ pẹ́pẹ́sẹ̀ kan pọ̀mọ́ dọ̀tí o aṣọ tó rùn náà ń wọ̀ o inú èéfín náà ń wà o ibi tó ti ń ṣoúnjẹ ìdọ̀tí ni o wọ́n fẹ́ fara tó rùn hàn gẹ́ o so gbogbo nǹkan bẹ́ẹ̀ wá mi kò o. ó dẹ̀ kí o understand nǹkan tí mo sọ o ò tí ì gbọ́ orun pọ̀ mọ́ yẹn rí i no fit still calm. ṣé o mọ̀ wípé pọ̀mọ́ yìí náà nọ́tà tó fi tọ́jú ọkọ ẹ̀ ṣá. whatever whatever bó ṣe mọ̀ wípé fámìlì ọkọ lèèyàn máa ń fẹ́ èèyàn kì í fọkọ. ọkọ tèmi lèmi fẹ́ o. Hmm. yes ọkọ mi ni mo fẹ́ tó bá dẹ̀ wá fẹ́ máa ṣe pọ̀ mọ́ kó máa ṣe jìnnà jìnnà kó máa ṣe wá sàkà ní tèmi rárá. ee eh, fámìlì lèèyàn máa ń fẹ́ torí ọjọ́ iwájú tí wàhálà bá máa ṣẹlẹ̀ láàrin àwọn fámìlì ló máa lọ bá. Ọlọ́run ò ní jẹ́ pé mi rí wàhálà ilé ọkọ tèmi because mo mọ̀ kọ́kọ́ mi love me nǹkan tí n bá sọ ló máa ń gbọ́ èmi náà dẹ̀ love ẹ̀ so what are you talking about. Hmm. bọ̀dọ̀ tí ń náà a máa mọ nǹkan tó ń ṣe torí mo mọ̀ pé kò sí ìlú tí ò ní culture tiẹ̀ ẹ bí ẹ̀gbá bó ṣe ń jẹ́ láfún náà ń ṣe èkìtì ìyan ọ̀dọ́ tí ìnàmọ̀ pẹ́ ìdíkà ikàn ìjẹ̀bú ló ní pọ̀nmọ́ àdẹ̀mọ́ bí ẹ̀díkà ikàn yín bóyá máa ń rùn tó. wá wá wá wá wò sórí culture culture my foot kò sí ìtókàn mi pẹ̀lú culture. ẹ mo lè ti sọ fún yàyẹn shop fún. bí a kì í ṣí boutique fún wọn o àbí wine shop àbí ibi tán ti lè máa ta toiletries tí èsì máa wà ń bẹ̀ tó máa fẹ́ sí wọn lára twenty four seven. ṣé kí n má tán yẹn ẹ kò fẹ́ pààyà yẹn dànù ni. because wàhálà tó ti ń ṣe bó ṣe lọ tó ń bọ̀ tó fara kódà tí tó fi mí kó èéfín ó tẹ́ wọn lọ́rùn bàjẹ́ kẹ́ wá lọ gbé wọn sójú kan ipe kan máa gba ac kan sórí ẹ kò fẹ́ padà nù ni. o kí ló wá fẹ́ pa wọn. èló lẹ pa èló lówó ọjà ẹ kò máa pa ẹ kò mọ wọn lára nǹkan tó ṣe tó fi tọ́ ọkọ ẹ lélẹ̀ ìṣòmọ ni. ẹdíkà ẹkàn tí yín ń ṣe o àbí epo tí òjì náà yẹ kọlẹ̀ fi ń sè mo máa mọ èmi àti ẹ máa mọ dáadáa. kí ló rún àwọn ọbẹ̀ tó máa ń rùn yẹn o. àwọn ọbẹ̀ wo ló rùn ó kàtẹ́wàá gbàkọ́ bẹ̀ tí wàá rùn ṣé bíi pọ̀nmọ́ àbí wetin. Eh, kó dàbí ti pọ̀nmọ́ lóòótọ́ àmọ́ téèyàn bá ní ọkọ gbogbo nǹkan tó bá ń ṣe nínú mọ̀lẹ́bí wọn lèèyàn máa ń bá wọn ṣe. Ah, ah, mi ì fẹ́ o. tí ẹ dúró dúró dúró dúró kò fọ́nì o kò fọ́nì jọ. ta ló ń gbè lẹ́yìn náà ṣé ẹ̀yìn mi ló wà ní àbẹ́yìn ọkọ mi àbẹ́yìn ọkọ mi torí kò yé mi rárá. Ah, ẹ̀yìn ẹ̀yìn méjì náà mo wà ẹ̀yìn méjì náà ní tèmi tiẹ̀ gọ́gọ́ ló kàn mí ju torí ìwọ lóbìnrin mi ò ẹ eh, ẹ má mà ní problem pẹ̀lú àwọn family ọkọ ẹ̀ tèmi mà yé mi. wo kò ètè gbé ara ẹ lọ sí lẹ́fù wọn hmm, kó o ra gba pọ̀ mọ́ bẹ́ẹ̀ ó ṣe pé òun náà wọn máa bá wọn yan ni àbí báwo. èmi mo ṣẹ̀ mọ̀ kó o láì. dẹ̀ ṣe lágátánú kan máa rán ọkọ mi ọ̀rọ̀ gbọ́ ní gbogbo ọjà tó kó fún mi pátá mo dẹ̀ ní kó bá mi fi làgàtà díẹ̀ sí wọ́n náà wo gbogbo ẹ̀ ọ̀rọ̀ bọ ní. mi dẹ́ pò obìnrin ẹ̀ o mo pè ní orúkọ fóònù o mi kò jẹ́ o mi kò jẹ́ kí làgàtà kó pọ̀ nínú ẹrù mi o ẹ wo ọ̀rọ̀ nǹkan mi náà. àbí wọ́n bá mi kó díẹ̀ nínú ọ̀rọ̀ bọ̀ yìí kájọ ká mí ìsẹ̀ wọn. ẹ ẹ ẹ ẹ kọ̀mọ́ṣẹ́ mi bá débè rí máa bẹ kó mọ́ra wọn kó má rà kó má kiri rẹ̀ lọ alẹ́ ìrúbó tà á. ìyá pẹ̀lú mi ṣé kí n máa bọ̀. má wá o má wá mo ti jíṣẹ́ ń má wá. ẹ o ti bá mi jíṣẹ́ yà lára. ó ń bọ̀ o ṣé mo wé o. ẹ kò jà. ẹ kò jà yàrá ọmọ ńkọ́. báyìí sọjà ṣe nílé ni o. ẹ ọjà náà màrà ń wo yìí o kọ́lọ́ máa bẹ́ níta o. ìyá lára hmm? ìwọ náà ńkọ́. a dúpẹ́ o. àwọn ọmọ rẹ ńkọ́. a dúpẹ́ Ọlọ́run. ẹ ìyá pẹ̀lú mi ṣé o ti bá mi jíṣẹ́ ń. ti jíṣẹ́ ń. ẹ wo màmá owó tó fi síbi tá a sùn yìí ó ti pọ̀ jù kí ló dé tó fẹ́ pa wá ni ṣé gbogbo èrè orí ọjà wa àwọn ní ká máa fi sìn ni tábọ̀tì ẹ̀ ń rèrè lórí pọ̀nmọ́ yìí tí wọ́n rí pé àwọn ọ̀ṣọ́ gidi àwa náà rìn dáadáa kò yẹ kí wọ́n máa fi owó kún owó ilé yìí bọ́n ṣe fowó kún owó ilé ó ti pọ̀ jù ó ti pọ̀ jù o ẹ̀mí mi ò gbé mọ́. lẹ́rù rẹ̀ ìyá lára ìyá pẹ̀lú mi ṣé ò bá mi sọ gbogbo ìjà mo ti ń jà látijọ́ yìí lẹ́yìn gbogbo yìí ẹ́ ìjà yẹn mi nìkan ń jà lẹ́yìn gbogbo yìí kí gbogbo yìí bá wà bẹ́ẹ̀ pàpà ẹ lè ṣẹ́jú yìí mo ṣe ẹ̀ náà lọ. ṣé ọkọ rẹ̀ ṣé ó ti kọ́ lẹ́sẹ̀ kó yà má má sùn níbẹ̀ ni kó wá sọ pé owó yẹn sọ fún wa owó yẹn wípé ká má sọ owó yẹn ti pọ̀ jù owó yẹn ti pọ̀ ẹ jẹ́ ká má fara mọ́ ọ ká má forí tì í dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ àyà àwọn ọjà yá ń tà tàbí owó yẹn bá ní lórí ẹ̀ àmá fi sọ iye iyì kù àmá gbé lọ lé lọ́dọ̀ ọmọ wa ẹ ṣẹ́ni wàhálà yìí mo ṣe ti pọ̀ ẹ má jẹ́ kí bí ìbá ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ wa o gbogbo sírìtì ẹ̀yìn ibi àti ìbá ń sùn sí yẹn gbogbo bẹ̀rẹ̀ mo ti dé ìyá pẹ̀lú ìṣẹ́ bí mo wí ẹ gbogbo bẹ̀rẹ̀ mo ti dé wípé bí ó tẹ̀ ju yàrá kan lọ ká má sùn kí gbogbo wa ká jókòó ká má sùn síbẹ̀ ṣùgbọ́n owó yẹn fẹ́ gbà lọ́wọ́ wa ó pọ̀ ju gbogbo owó yìí àwọn bàbá yẹn ń gbà lọ́wọ́ wa yìí ìyá alára ń pariwo sí pé owó yìí ti pọ̀ jù owó yìí ti pọ̀ jù owó yìí ti pọ̀ jù ẹ má jẹ́ ká fàyọ̀ fọ́ o ẹ jẹ́ ká máa ń dọ́gba ara wa báyìí o. ẹ wo ìgbésẹ̀ àjẹ ẹ lè jẹ́ àkọ́kọ́ sọ́yìn rán káà sọ gbèsè àmọ́ bí ọ̀rọ̀ kù sí wo dédé Ramsọ Odùn ṣẹ́ríbẹ́ mi ṣe wà yìí mo ti mo ti mú ẹ̀fọ́ ẹ̀dọ̀fún mo ti rò pọ̀ ọmọ ẹ̀gbọ́n mi gangan gangan ọ̀dọ̀ ẹ̀rí máa máa dé sí lẹ́kọ̀ọ́ ṣe bọ́jọ́ ọjà mẹ́ta mẹ́ta rà ń wá iná ẹ̀nì kì máa tọ́jà mi tán máa lọ́dọ̀ rẹ̀ máa lámorúwò mi lọ́dọ̀ rẹ̀ máa sùn mọ́jú ibi èmi rọ̀kọ̀ tèmi sílẹ̀ nítorí dédé owó ẹ̀rẹ́ mi sọ ìnáwó ọjà ìbí máa ṣì sí. kó bá tiẹ̀ jẹ̀fà ìyẹn náà dá ìyá lára ṣebí òun náà ti gbọ́ ẹ ìyá pẹ̀lú mi àjọ ń lọ ni o. a lè jọ lọ àwọn ọmọ ìjẹun fọṣọ ṣẹjọ gbéra wọn níyàwó kì í máa tún kẹrin náà káàjọ lọ alájọṣọ lẹ́sẹ̀ kẹta nílé wọn ṣé yẹrẹ lẹ́ìgbàrún. ìyá pẹ̀lú mi májòyè adánìkan jẹ́ bá ti mú kó gbà pé kí wọ́n má súnlẹ̀ gbogbo àrèjọ máa sùn bẹ́ẹ̀ ibi bá ti gba ilé ìṣàná á gbọ́ ọmọ ọdún rẹ̀ mọ́ ó yá yá yá yá owó rẹ̀ wá kówó rẹ̀ wá ìyá jẹ ìjẹ́ owó má jẹ́ yóò ní gbèsè lùdí o owó rẹ̀ pọ̀ gbogbo yóò jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo rẹ̀ má gbà lórí gbogbo àwọn ìwà níbẹ̀ yìí gbogbo ọmọ ti mọ̀rọ̀ rẹ̀. ẹ ló ní ẹ ti lè gbé jẹ ẹ jẹ́ kí n mọ̀. àǹtí mi ọ̀rọ̀ mi sọ lẹ́yìn máa fi ẹ máa ń ṣìfọ mi fẹ́ sọ̀rọ̀ iye pẹ̀lú mi hmm. ṣe mi sọ̀rọ̀ ẹ ní kirim lọ ereko last fọ sí ìyàwó kọlà ṣóun sọ mi fọ pọ̀mọ́ ìrìngbè wa mú kò láàdánù ìwọ kẹdẹrẹ wàá lọ rí bẹ́ẹ̀ fẹ́ sùn ṣó o máa mú aṣọ ìrí omi pọ̀mọ́ dà sí wàá kó lọ ibẹ̀ àbíwẹ̀ ni wàá ṣọdẹ ìró òtakù wàá gbére bẹ́ẹ̀ àfọwé ní gbé pọ́nmọ́ wọlé mi dẹ̀ fẹ́ wàhálà torí rẹ̀ rí mi ṣe ń sọ̀rọ̀ ẹ̀fọ́ ṣé kó má fọkàn rí bẹ́ẹ̀ yẹn kó ìmọ̀jú rí ta. ṣé wọn bá ń ṣàlàyé ní ẹ̀wọ̀n. Hmm. ẹ burú o màá sọ̀hún ṣùgbọ́n ṣì mọ̀jú rí ta tẹ̀mí rí náà. ṣé ọ̀rẹ́ kò bọ́rẹ̀ kò ṣe rí oore jẹ́ kí dèdè náà kó lè fi sú mi oore jẹ́ kó sú mi o ṣé wọn lè bẹ̀rẹ̀ kọjá ẹ̀ wá. ẹ wọn kó wa ní ìjẹrin ọkọ̀ tọ́ọ̀nù méjì wà lágbára ọlọ́run kò bá máa dọ̀la àṣìṣe mọ́ rẹ́. ìgbà pa wà ní búkà lọ́la. èèbù a máa retí. Hmm, darling ṣé mo pé inú mi ṣẹ̀ṣẹ̀ ń dùn dáadáa sàn pé o tètè ń wálé ṣùgbọ́n compared to tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tó jẹ́ pé tó bá wọlé ní àwọn aago kéékèèké yẹn bá aago ńláńlá ni tí màá sí lẹ́nu gate ìzíra kí n máa rí lójú wíńdò bò nísìnyí o ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. that tells you true love you know i love you so much àmọ́ sọ tí ọba ṣe ìgbàṣẹ èèyàn máa ń ṣe kárakára ni káwọn ọ̀gá yẹn gan mọ̀ pé èèyàn wà working but tẹ́sán èèyàn bá ti dùn rẹ̀ dáadáa ń bíṣẹ́ kí èèyàn wá kiri lẹ́yìn dé hàn kúrò bíṣẹ́ kó máa lọ sílé ẹ̀ àmọ́ sọ kí ni mo fẹ́ máa wá ń ta ṣé ìyàn lórí ẹ̀ sí ilé àtúmọ̀ àrùn ojú ń ta ni. Hmm wọn náà ní wọ́n ṣe rẹ̀ <laughs> nígbà tó ti wò mí tán. so that reminds me um, mọ́ mi pè mí lánàá hmm. wọ́n wá mo ṣàṣọ̀rọ̀ àbúrò mọ́ mi fún ẹ tó máa ń gbé pọ̀mọ̀ wá sí kò hmm. so wọ́n ní ibi tó máa ń sùn yàn pé títí ti gbàbẹ̀ so wọn á ní lè rí ibi sùn mọ́ wọ́n mi wá pè mí pé kí n fún wọn láyè bí wọ́n tẹ̀ máa tó bá ti wá tapọ̀ mọ́ yẹn kọ́ máa dé síbí so tó bá kàn kí n tó two two days kọ́ńdẹ̀ tó padà sí jẹ́bù wọ́n á rò pé sọ fún wọn mi tẹ̀tí fún mọ́mí ìdọ̀tí kan lánàá wọn máa sọ fún un. wọ́n lè sùn bí báyìí but ibo ló máa gbé pọ̀nmọ́ yẹn sí. mo tẹ̀ rò bí stọ̀ wa yẹn ibi tó kẹ́rù sí yẹn akọ́sọ fún Fásilà àti bàbá gígbà kọ́ bá pàkẹ́ wọlé. Kọ́lá kí ló dé náà ṣé kò sí nǹkan míì lórí ọ̀rọ̀ pọ̀nmọ́ ìṣá ṣùgbọ́n kí wàhálà pọ̀nmọ́ ìdá nǹkan míì lẹ́ láàrin wa ni. mọ́mì ó ń ṣe kó sì máa kí ló ṣẹlẹ̀. ìgbà tí mo gbóhùn yìí nì. kó gbogbo ara ẹ kúrò níbi ìbàjọ́ kọ́lá kí ló dé iná ẹ́ kí ló dé tó tún fẹ́ kó tún gbé pọ̀mọ́ wa ka mi mọ́lé mo sá níbi tí pọ̀mọ́ wà ó tún ní àfi dandan tí pọ̀mọ́ bá wọ bí báyìí bí ní káwọn fámìlì máa bí o o kí ni reason ṣe máa gbé pọ̀mọ́ wá síbí ẹ́ kí gbogbo ará àdúgbò máa bẹ̀rẹ̀ sí ní gbòòrùn kó máa ní kí ló ṣẹlẹ̀ nílé wa àbí kó ga ètì ẹ̀ dìde kó ló fọ ara ẹ nílé tó bá délé kó bẹ̀rẹ̀ sí ní gbòòrùn pọ̀mọ́ tó jẹ́ pé ó rùn ó rùn bí òkú èèyàn ni káwọn àdúgbò kọ́ ni kí ló rùn lé wa o ṣé bí báyìí ni wọ́n ń sin àwọn òkú sí ni àbí bí báyìí ni àwọn ọlọ́mà tún ń dalẹ̀ sí èmi ò fẹ́ o but right now mo decide láti sanwó ilé tó máa fẹ́ gbà tó bá jẹ́ ọdún kan tó bá jẹ́ ọdún méjì tó bá jẹ́ ọdún mẹ́ta agbára mi gbé bọ̀ pé kán gbé pọ̀ mi wá síbí kò possible. my dear ah, ó dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé o mọ bí ẹni ẹ ṣe jẹ́ sí mi màmá tó yẹ pé bí màmá ló ṣe jẹ́ sí mi. so nǹkan tó ń tẹ́ sọ mí sí pé àbúrò mọ́ mi ò lè wá sí yíba ẹ̀. òun ló pọ̀ mí láti kékeré. kọ́lá don't get me wrong mi ì sọ fún ẹ pé mo ò lè wá sí bíbá ẹ má sọ mi lórúkọ tí àti bàbá mi sọ mi o mi ò sọ fún ẹ pé àwọn fámìlì ò lè wá sí bíbá ẹ wọ́n lè wá síbí wọ́n lè ṣe bó ṣe wù wọ́n bọ̀ mo ní màá gbalé fún wọn ilé ìtumọ̀ rẹ̀ gbà fún wọn kò ní jádùgbò yìí o bóyá bíi three miles away from this place máa lọ gbà fún wọn ṣó yẹ kò possible kan gbé bíbá my dear ah, ó dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kò mọ bí ẹni ẹ ṣe jẹ́ sí mi. Ah, ah, ṣebí tọkọ tìyàwó làwọn méjèèjì nǹkan tí mo bá fẹ́ ó yẹ kó bá mi fẹ́ ni nǹkan tí wọn náà bá dẹ̀ fẹ́ ó ti dọ̀rọ̀ kí n bẹ́ẹ̀ fẹ́. o ò bá mi fẹ́ nǹkan tí mo fẹ́ kí màmá yẹn kàn máa dé sí ibà kán dẹ̀ máa lọ ọjọ́ kejì àbíjọ́ kẹta ilé ló kú bí ibà yìí lẹ́sọ̀ lè dá sóun gbórù mi ẹni yẹn bíi mọ́dà mi ni òun ló pọ̀ mí láti kékeré. mo ní mi ò fẹ́ pọ̀ mọ́ bí àbíṣe kan mi wà bẹ́ẹ̀ ni àbí kí n bímọ tán sí kọ́wọ́ ní bẹ̀rẹ̀ sí ní jọrun pọ̀ mọ́ kókó bẹ̀rẹ̀ sí ní dáadáa kó máa ní dísẹ́ǹtì kí ló dé náà ṣé kò sí nǹkan mi bẹ̀ ṣá èmi ò fẹ́ o mi ò fẹ́ mi ò dẹ̀ fẹ́ náà nìyẹn ah wo bi ti yẹ wa wo nǹkan tí wọ́n ń tà wọ́n yí ara mọ́ dọ̀tí gbogbo ọwọ́ wọn ti bàjẹ́ mo tiẹ̀ wá jókòó àbúrò ẹ̀ ti fẹ́ wá fún mi ní drink ó tún ó tún fẹ́ yí sí fún mi mi ì tún fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ gbogbo ọwọ́ dọ̀tí ló fi mi lára mọ́mí ẹ̀ náà tún wá ń bọ̀ wọ́n fẹ́ hàn mí pẹ̀lú gbogbo ara dọ̀tí pẹ̀lú gbogbo ọwọ́ dọ̀tí bàjẹ́ fúyẹ́ ìdẹ̀wà mọ̀ kó ti bàjẹ́ lẹ́sẹ̀ ń gbìbọn bíbá iná ẹ̀ṣẹ̀ lọ dànù síta pé tó bá ṣe tán kọ́ lọ dà sínú kaná tó jìnnà sí bíbá. pàrọ̀pà ooru. mama ẹ ṣùgbọ́n kí ìgbà kan nìyànjú ní two thousand ọjọ́ mama ti pẹ́ títí láyé. ẹ wo tèmi ẹ má bọ̀. talẹ́ fún mi ẹ̀dẹ̀jọ́ tó lọ́hùn. àná kí ló fẹ́ kí n ṣe Mr. Kọ́lá kí ló fẹ́ kí n ṣe kí ló ń rò kí ló wà ní mind kí ló ń bọ́dà ẹ at least o ti jẹ́ ká lose owó tó pọ̀ nínú iléeṣẹ́ yìí hundred million naira ṣòro bí ọwọ́ kékeré ni tó bá ní ẹni family issue o ṣe jẹ́ kí yẹn wà nílé ẹ̀ kó má gbé wá síbi iṣẹ́. letter. yeah kí ni mo ṣe mr kọ́lá sori pé o ti fi tiẹ̀ kó bọ̀ rẹ̀ ẹ̀dẹ̀ ṣe pọ̀ ń bí báyìí a nílé sanwó ẹ̀yin senior staff ń bí báyìí mọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú. ọ̀kẹ́ ẹ jọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ yín náà mọ̀ pé mo wà diligent lẹ́nu. please mr wale. mr wale are you okay. Adéwálé, I'm so sorry. Má bínú sí mi. Kí ló ń kí fún? Mo ní kí ló ń kí fún? Ìwọ kọ́ lè pẹ́ dọ́tò tó ń ah, kú. Ẹni sùn rẹ̀ máa pariwo yìí bá yóò ṣẹlẹ̀ ariwo. Tí dókítà bá gbọ́ pẹ̀ pariwo ni ìsó lè fa nǹkan mi. I'm sorry. Mr. Kola, dókítà fẹ́ rí nọ́ọ̀sì títí, wọ́n pẹ̀ yín náà. All right, ẹ pẹ̀lẹ́. Oh, one, one minute please. Okay. Um, Twin, gbọ́ mi bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀. ẹ wọ́n ti gbọ́ ti gbọ́. Olina, please stop saying that. Ó ṣe fọ́ọ̀tẹ̀.

ten million ọpẹ́ yẹ o baba. ọpẹ́ yẹ o ọmọ Elédùmarè aṣọre kárí ayé ó ṣoore fọ́ba ó tún ṣe dìjòyè lọ́tọ̀. kò máa gbàgbé yé láìsí ti ò lára yémi pẹ́sọ́ fún hundred million ondo odo odo ṣóǹgbódo pọ̀ hundred million pọ̀ fa ó pọ̀ láti ṣe orí yóò ṣàn fẹ́ ra àbí pọ́nmọ́ mélòó pọ́nmọ́ mélòó kí n la dànù náà la àdé máa ta o lọ́rùn ọ̀ṣẹ́ wa máa ṣòrí mo tún máa sọ fún wa máa lọ lóyìnbó ẹjọ́ màdù mélòó ra màá pọ̀ hundred million ẹ̀ fúnra yẹn ṣé odò gbódò pọ̀n odò odò odò ó tó bíi odò sixty four o. mo gbé o ayílálà ìgbèsè ìgbèsè. ìgbòkókò àìláláì gbogbo ẹ képo yẹn. ṣùgbọ́n mo rán fẹ́ rà o ẹ̀gbọ́n rẹ̀ kọ́lá. bọ̀dà kọ́lá ní kò. kí ṣe wọn. o sọ mi fọ ṣé òun ṣèṣì omi rònú òun ṣèṣì òun ṣèṣì sáìwé kan ní ọ́fíìsì wọn. ọjọ́ ọ̀ṣùwẹ̀. ojú wọ ẹ ẹ mo dé dá dúró. ṣé òun ṣèṣì ojú òun rònú òun àtọ̀rẹ́rẹ́ ìjẹ́ wà lẹ́yìn. bọ́dà wálé. ti dá wọn dúró o bí máa wọ hundred million sí báyìí o. yé yé yé mi ẹ bá ti sọ sẹ́lẹ̀ ẹ jẹ́ kájọ máa kọrin ẹkún. kílẹ̀ ẹ̀jẹ̀ mi dání ìmọ̀ṣẹ́ o kílẹ̀ ẹ̀jẹ̀ mi dání ọyẹ mi hundred million pọ́pá hundred million pọ́pá àkọ́dí ẹ̀ pọ́ léṣi léṣi jẹjọ léṣi kọ léṣi léṣi fàdédé ọ̀rọ̀ rẹ̀ wà lẹ̀. ayé pọ́ọ̀lì pọ́ọ̀lì ni. pọ́ọ̀lì na? dẹ́mi sọ náà mú introduction wá sí pé bíbọ̀dà kọ́lá sọ́kọ pọ́línárì o wọ́n bẹ̀rẹ̀ mi sọ̀rọ̀ kọ pọ́línárì mi pọ́línà ẹ má fi orúkọ yorùbá ẹ ṣe orúkọ yorùbá rẹ jọ́sọ̀ fọ́ nìyẹn má darúkọ onífẹ̀mí amọ̀kẹ́ akọ̀kẹ́ àríyìkẹ́ adùkẹ́ afọ̀kẹ́ o fọlákẹ́ ọ̀ darúkọ dédé yẹn ọ̀ pọ́línà ẹ mọ̀ sọ̀rọ̀ pọ́línà ẹ mi darúkọ wọn mi sọ̀rọ̀ ọ̀bùtà ńkọ kọ̀ǹtìnà ọ̀gìnì ẹ̀wẹ̀ àṣà ọ̀gìnì ẹ̀wẹ̀ àṣà àtọ̀rọ̀ mi lè gi àtọ̀rọ̀ mi lè gi wọn sọ. kí ni àwọn yìí bọ̀ wà mo yé ti wọn mi like ìfẹ́ wọn àgàgà mọ́ mi máa yẹ wà mi like mo yé tiẹ̀. jùyẹn lẹ́nà járe jẹ́ ká sọ̀rọ̀ gidi bá a ti máa ṣe náà. ẹ wo ẹ làdá ẹ làdá máa ṣe o ẹ làdá máa ṣe o mo wọ́n nìwọ̀n ti di rọ́bọ náà jọ tún ẹ kó pọ́mọ̀ lọ́sọ́dọ̀ wọn ní kò sọ́bọ̀ pọ́mọ̀ ẹ jẹ́ ká daṣẹ́ àpò mi lè yà ẹ lówó o. yóò ṣe kó yá mi. mi lè yà ẹ lówó yé mi. mo ah, rúfọ wòlùgbà àjọkan. ẹ̀mí ṣẹ̀ṣẹ̀ gba seven hundred thousand. ẹ jọ òṣìkò yẹ máa dá padà rẹ. ìfẹ́ fẹ́ra mọ́tò ráìtì ìfẹ́ máa lò ní nàìjíríà ń fẹ́ yẹ kí fàṣọlá dá mi dúró. jọ jọ kọ jọ. mi lè dá ẹwọ ẹjọ mi lè fún ẹ ní owó kan àfi ká ẹ mọ̀ sọ fún ẹ má promise mi. dédé pọ́ mọ́ ẹ má ta ọdún mẹ́ta. ọdún mẹ́ta bá wo. èmi ẹ má kó rẹ̀ hùn. bí bá wo ẹ bá wo nígbà sísè ṣó fẹ́ tọ̀ mí. ẹ dẹ̀ máa dúkú yé mi ẹ jẹ́ kájọ dúkú lọ́wọ́ Hello. Hey. Ẹ set. Yeah, I'm just set. You can say. Lágbára Ọlọ́run ẹ bójú rere àtàlú Ọlọ́run pàdé. Àmì o, àmì Ọlọ́run. Ọkọ mi. Yeah. Mo fẹ́ tọmọ kankan lọ́wọ́ ẹ̀. Okay mo dẹ̀ mọ̀ wípé ó máa ṣe fún mi torí pé ìlérí tó bá mi ṣe ni pé gbogbo nǹkan tí èmi wá tóyìn bá ti bèrè lọ́wọ́ ẹ̀ mo máa ṣe pátápátá. <laughs> mo ń gbọ́. Adéwálé jọ mo fẹ́ fi ìpínyà sí àárín ìwà àti lati ni. ènìyàn <laughs> what's the meaning of that? o gbọ́ nǹkan tí mo sọ mo ní mo fẹ́ kí ìpínyà kó dé láàrin ìméjì láti èyí lọ. <laughs> that's not possible. sọ́dà jẹ́ kí kọ́lá ṣe ayé ẹ̀ kọ́lá ló sún wa dé ibi tá a wà yòówù ló bá wa dé báyìí máyì kí kọ́lá bá yé wa jẹ́. kọ́lá ò bá wa débi kankan nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó lè ṣe anybody. kò lè ṣẹlẹ̀ sí ọkọ mi. ó lè ṣẹlẹ̀ sí. ó ní bad luck kò lè ṣẹlẹ̀ sí ẹ torí kọ́lá ni wọ́n ṣe lè yín kò bí iṣẹ́ why you talking like this? Eh, oh, oh, Tóyìn ìgbà oníkọ́lá dẹni tó ní bad luck ìgbà ní kọ́ládé bá lọ. ṣé o rántí pé o sọ fún mi lánàá náà pé tó bá ti lọ láàrin wa ti gba cv kọ́ládé ni. kó wá gbèdébẹ̀ tọ̀ kó wá sọ pé wọn ò lè fẹ́ méjì iṣẹ́. ọmọ fún ń ṣẹ̀ náà kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. kí ni ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọkọ mi mọ nǹkan tí mò ń sọ o èmi mọ nǹkan tí mo rí o torí tó bá ṣẹlẹ̀ tán ilé náà lẹ tún gbé padà wá bọ̀ àwọn obìnrin náà lè máa sọ pé kí ni o mi ò fẹ́ wà lẹ́jọ́ kọ́lá wà lọ́lọ́ ẹ o. I'm sorry darling ló ń ká mi lára ni mi ò lè jẹ́ kí kọ́lá báyẹ̀ wá jẹ́ kí kọ́lá lọ́lọ́ ẹ̀. kọ́lá ò kì í ṣe bá lọ he's my friend. so so he's my friend. ó dàbí wípé ó máa fọwọ́ mú kọ́ láàrin mi àti kọ́lá tí mo dẹ̀ mọ̀ wípé mi ò lè fi ẹ́ sílẹ̀ ìwọ náà dẹ̀ lè fi mí Kọ́lá is my friend. Yàrá máa lọ́nà ìfọ́. Kó lè lọ náà. Jẹ́ pẹ́ẹ́tà kò ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ibi tó ní problem máa filẹ̀. Ìgbà yẹn wá kọ́. I cannot do that. Wo sọ fún àwọn kò ní gbọ́ lẹ́rọ̀ máa lọ report ẹ̀ fún wọn mi. Because àwọn sọ kékeré mọ̀ owó ti mi wá sọ fáwọn. Tóyìn, when has it got into this? I don't know. Èmi àti Ẹ̀sán Ọ̀run lè wà lọ sọ fún mọ́mì. Because of her listening. You are not listening to. Tóyìn, you are not listening. He's, he's been our friend for a very long time. So, so, so he's still my friend. Ṣé tẹ̀lé ni? Ṣé tẹ̀lé ni? Ṣọ́fẹ́ gbogbo Um, what have you? Sir báwo fine sir ìdẹ̀dẹ̀ ń tìrì àlàáfíà sir ọwọ́n awọ tí wọ́n já ní orí last time tìrí kọ̀ǹtẹ́nà àgbẹ̀ wa eight two five one hundred. bẹ́ẹ̀ni sir. bọ̀tọ̀ wọn tí wọ́n já ní last time wékọ̀ déètì náà. má bínú ṣé mo ṣe mi sí fún jẹ́ kí déètì wà ní rẹ̀ jòjò lọ́sàn because we never come for both date and this is we wọlé máa wà ní rẹ̀ ká má bàa ṣe báyìí kí mistake yẹn máa wáyé o ṣùgbọ́n ẹ ti rán jẹ́ alájà ṣọ́ àdàkọ́. one thousand five pieces ní wa. ẹ ok mo bẹ́ẹ̀ ti rí mo ti rí ìlú kọ̀sùn mo ti rí ìlú kọ̀sùn ṣòro sì gbọ́ lórí. ok kẹ make sure fọ ọjà ẹ wà lórí fídíò kọba tí kà á kọ ti pẹ́ kẹ mọ̀ iye pieces kọ̀ọ̀kan jẹ́ tẹ́lẹ̀ kọ APC síra àti déètì ọ̀hún ṣe oyin offload rẹ̀ ṣọ́ọ̀ mi kẹ́kọ̀ọ́ ilé o. so àwọn ẹ̀wà lórí fíìdì tí ó mọ̀ sọ́ọ̀ ẹ̀ jẹ̀dínlẹ̀ kẹjọ kó wà nìkan jẹ́ both pieces. so it's a problem so kẹjọ kí lè lẹ́wà ló fáì. Yeah àwọn tí wọ́n fọ́ ọmọ adé lọ́tún láàyè láàyè kí n ṣe. Um, kọ́ ẹ̀ bá ti di wọn pè mí ọba tí pè mí máa pè ẹ̀ sùwálé lọ bá wọn ọjọ́ kílẹ̀ rẹ̀ wọ̀ ọ̀dọ̀ ṣe kàn ń ro gbogbo ẹ ní tí mo lọ lè ní ni mo kàn ń ro ọpẹ́lọpẹ́ gẹ́ẹ̀ kan tó tí mo mọ̀ níbẹ̀ ló ṣàlàyé fún mi pé dìgírì tí mo ní ni ò jẹ́ kán gbà mí bẹ́ẹ̀ mo máa ń wò pé ah, kò ṣáà ní possible kí n tó fi dìgírì lẹ́nu máa lọ sí polytechnic sọ pé mò ń ṣe ond pé o mọ̀ pé ibi títí wá lílọ lẹ́yìn pé wọ́n gbà ń bẹ̀ pẹ̀lú ond tòmí náà mo kàn ń rò ó torí ọ̀rọ̀ iṣẹ́ ìlú ṣe wá fẹ́fẹ́ òun ṣeré léṣe. sórí omi tó mọ báyìí kò ní sàn kọjá ẹ̀ ó ṣàní títorí pé wọ́n gba adéwálé pẹ̀lú ond ó fẹ́ padà lọ sí polytechnic kò bẹ̀rẹ̀ sí ní lọ́kàwé. nǹkan tẹ̀ wá ń wò náà ni pé ìlú ìgan téèyàn bá tẹ̀ ti mọ̀ téèyàn fi waste time kí n kọ́kọ́ lọ sí poli kó ṣe ond bẹ́ẹ̀ kó ṣe HND kó tó ṣe kùsà tó rẹ lẹ́ni ìgbà tí àwọn bá wáṣẹ́ lọ nǹkan tó bá béèrè ń ìyá dẹ̀ tẹ́ndà ẹ̀ fún wọn. ṣòro ó dá mi lójú pé o máa rí iṣẹ́ ní àsìkò tó tó àti àsìkò tó yẹ the only thing tí mo kò fẹ́ ká ṣe ni pé ká tẹra mọ́ àdúrà wa ó dẹ̀ dá mi lójú pé lóun àgbà. ṣé mo dé. tí mo máa ronú mọ́ thank you. you're welcome. madam n ti fẹ́ máa lọ o kọ́gà bá bọ̀ kẹ́ ń ṣiṣẹ́ rán fún mi n ti lọ. ẹja pẹ́ńgò ní sùúrù mo ṣe bá sọ̀rọ̀ tó ń sin lóde ló mọ̀ yẹn pẹ́ẹ́dẹ́ o ò lè lọ bẹ́ẹ̀ yẹn. madam ẹ má ṣèyọnu. òun náà ló dé yẹn. Chapengó. Ẹ káàbọ̀ sá kò dẹ́ sọ wá ò ṣe wà. ọ̀gá mo ní láti lọ ọ ẹ gbìyànjú mi yéyéyéyé ṣé ẹ mú mi bí ọmọ ọ̀yá wọ́n lè fọ bóyá gẹ̀ẹ́tì máa ń rémi wá kẹ́ mi tọ́jú mi kẹ́ mi ṣìkẹ́ mi àmọ́ ní táìmù tí ráàdé wà náà yìí ọ̀gá ṣe máa yọ̀ǹda mi kí n máa lọ níwọ̀n bí oṣù méjì náà yìí àwọn nẹ́pà wọn ti gbiná níwọ̀n bí oṣù méjì nẹ́kẹ̀ owó oṣù èmi náà ṣé òun ṣe ségesège náà yìí aya mi ń lé ọmọ mi ń lé ọ̀gá ẹ̀jẹ̀ máa lọ ẹ̀jẹ̀ ń wáṣẹ́ lọ ẹ̀bùn mìíràn bó ń bá dé ìṣìírí kò ń bá ya wọ́n lè pè mí dẹ́yìn máa wá torí wọ́n tọ́jú mi yéye. wọ́n yé ṣàṣìkò yóò yẹ kẹ́yìn mi náà jàpẹ́ ń gọ̀. ọ̀gá ẹ̀jẹ̀ máa lọ. ọ̀dà kó fọ òun lọ nìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá wọ́ ọ̀kadà. ẹ má ṣèyọnu ǹyẹn owó tí máa fi wọ mọ́tò ǹyẹn lápò ẹ̀jẹ̀ máa lọ ọ̀gá. jẹ́ kí n mọ wá lọ bro àlùbáríkà ni jẹ́ kí n mú rẹ. ọ̀gá ẹyin nù nẹwó nẹwó lápòtí kí n bá fún. owó àlùbáríkà ní ṣì ń fún ẹ wojú wa lọ nàdúró ah. iṣẹ́ òṣè ni kí n lẹ̀rọ mọ̀rẹ́sọ́rọ̀ owó ìfigọ́kadà owó àlùbáríkà ni. ẹ ṣe wọn ìfigọ́kadà ṣùgbọ́n ẹ ṣe wọn ọ̀gá. o ṣe wọn máa dúpẹ́ náà rẹ̀ ṣe o ṣe lọ. thank you ṣe gateman oh. ẹ ṣe gan rántí wọn ṣó ń ṣílẹ̀. japingo òun mà ti lọ tiẹ̀. ó ti lọ. ọmọ yẹn dẹ́ ṣe ènìyàn o. mo mọ àbí nígbà tí o tiẹ̀ sówó ta fẹ́ fún. Ah. èdè ọlọ́run máa ṣe inú ayé wa àti kọ́lá o dédé rún ẹ̀wọ̀n ẹ lọ ọlọ́run á máa dá padà o ìlọ́po ìlọ́po o. Ah. Oh ǹbẹ́rẹ́ àrùn bọ̀ náà tọjà. Hmm, hmm. bọ̀ oríṣiríṣi káfíyàn ṣe eh, kìnìún náà eh, alẹ́ yìí. pọ̀lìpọ̀lì. Mm-hmm. Eh. kí ló dé tẹ ṣe ń fún òdòwó báyìí kò dá o ah, ah. mo ti ní káyé máa ṣòwò báyìí mọ́ táwọn ìjọba gan bá rí bẹ ṣe ń ṣòwò yìí wọ́n máa bínú sí yín. kàbá títàjà kan àti mọ ẹni bá ṣe máa rún ká máa koronú ká dẹni rẹ. tó bá ti fún yín lówó lọ́jà ẹ máa stretch ẹ máa nà sínú kinní yìí ni ayé pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ nù. Ah, ó dáa. ẹ jẹ́ bá yín nù. ó ṣe é ó ṣe o aya mi pọ̀lẹ́ pọ̀lẹ́ gbà ọ̀kárùkà márùn márùn kẹ bá ń fi máa ṣe o. two two five. ẹ márùn márùn. ẹ̀dẹ̀ sọ fáwọn ọlọ́jà yín tó tọ̀. bá ń wo ọwọ́ ẹ̀yìn ṣe ẹ sọ ló dín dín níbẹ̀. one thousand. ẹ ẹ kò sí. Ah, mo ti fi ṣe ṣéǹjì rẹ̀ yàn. Wema mli hapo konenbe. 200. Eh. Ze 200. Ati fi won sise nji. Sise nji. Ọjà ni kò ṣe ratirati nẹ́nu. Kò á dì ní ọ̀la màá tá ìkú. Ìmúládẹ̀ màá lọ́rọ̀ yìí. fún ìwọ mọ́tò náà là ṣé máa kó èèyàn lọ́tàn tó ká máa tójú wọn máa tu owó inú káàdì. kọ́ má lọ ga ìwà. àbí o. <laughs> o ti bá ń kà náà o hmm. ti pé ló bá ń ka ibẹ̀ ìyẹn ní ìdá. ó pè. n ti rí i. kò ní. òdèdè. òun ní gbà gbà gbà gbà gbà. ẹ ṣe máa ń. ìwọ náà fi manéjì rin ètò abádàbà ṣẹ́kù. àmì o ṣẹlẹ̀ rẹ lọ Ọlọ́run àkú dá padà èsùn rẹ lé èyí ṣàmì dẹ́rọ̀ láyé. Mm. wọlé wọlé mm. rọra o ẹ méjèèjì ẹ máa ṣe jẹ́jẹ́ o ibi tí rí wàhálà dé dúró náà ṣé èèyàn máa fi sùúrù gbé o àdánwò ìbàdí bẹ́ẹ̀ dà kí ẹ̀mí ẹ̀dà kó lè fi gùn rẹ kò rí bẹ́ẹ̀ o dédé kóró ìkóró wẹ́kẹ́ ọlọ́run àkódẹ́yìn o má ronú o má ronú bí mo ṣe sọ rẹ́yìn o pọ́lípọ́lì ìbọn ọ̀rọ̀ dé dúró iná yìí àdúrà ìkẹfì máa ràn ọkọ rẹ̀ nọ́wọ́ o má bọ́kọ rẹ̀ jà o tó ẹ tọpẹ ẹnẹ kẹṣẹ o wẹ kó àgbálẹ̀ mi o Ọlọ́run àbá ẹran ọ̀nà wọ o ojú ni tí ẹ o. kẹ́ndé bá kí màmí wọn ṣe o. ààyè rà gbọ́. èmi náà dé pè wọ́n. pọlípọlì òkú dédé gbà mí o òkú dé sí mo ìbátẹ́ náà yìí <laughs> má ronú o má ronú o ẹ̀ṣọ́ kọ́ mi. ṣe mọ̀ pé ọ̀la ni big mummy máa dé. wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀la ló làwọn fẹ́ wà. wọ́n á rò pé tí wọ́n bá dé yẹn ẹ̀ kí n tẹ̀lé wọn lọ sí ọjà wọn kí n lọ help wọn ṣọmọ ẹni tó ti ń wá tí wọ́n fún mi ní owó díẹ̀díẹ̀ bí a ti bá tẹ̀lé wọn tí mo lọ help wọn bóyá owó tó ń fún mi á tún lè pẹ́lí díẹ̀ ṣùgbọ́n dẹ́nẹ́ àwọn kan mọ́ra lálẹ́ tó bá dẹ́kọ̀ èmi náà kó wáyé wọn fi dín ta fún ẹ. ẹ máa gbà mí kí mílẹ̀ dẹ̀ ń gbọ́n nálẹ̀ àràmì rírí márùn dẹ̀ mi rí kò fẹ́ tàpọ̀ mọ́ kò fẹ́ tẹ́lẹ̀ bí gbọ́n mi lọ tàpọ̀ mọ́ ṣé wàá lẹ́kọ̀ọ́ bọ́ ọdún pọ̀ mọ́ ṣá dédé omi pọ̀ mọ́ ọmú hmm, pọ̀ mọ́ ẹ eh, ìdí wàá tọ́ ọ bọ̀ kó o ṣe yẹn ní ẹ̀yìn àdá o àbọ̀ bí gbọ́n mi sọ o ó lẹ́sẹ̀ yẹn alẹ́ tu àtú àtú lè jẹ́ kí dédé irun ṣe dáadáa nulẹ̀ o mọ̀ fọwọ́ sí yẹn. ọlọ́wọ́ àmúṣàánú wa ọjà tá a fowó ra owó náà lọ́mọdé àmì àmì wọ́n omi pọ̀nmọ́ omi pọ̀nmọ́ ṣe sẹ́nu arọ́ ṣe kún un. ẹ ṣayà kúrò mi ni. ìgbà tó lọ́dọ̀ rẹ̀. Polly? No, Paulina, Paulina. Hey, okay, Paulina. Fine girl ni e o. Ah, àbúrò yín mojú lọ sọ́jà o. Ẹ sórí pọ̀mọ́ yìí náà, kò ń ṣe nǹkan tó le tó yẹn. Owó ni pọ̀mọ́, omi pọ̀mọ́ owó ni. Ẹ kékeré lára pọ̀mọ́ báyìí, owó ni. Kò ń ṣe nǹkan tó yàn sá fún. Yára mọ́ pọ̀mọ́, yára mọ́ owó. Farakówó, farakówó, fọwọ́ mọ́ra. Díẹ̀díẹ̀ yìí, jọ̀ọ́ kò ṣe é. Omi pọ̀ mọ́ ṣó yẹ kẹ́ máa wẹ̀ wáyé kọ́ fọ kíde kẹ́ ṣó fẹ́ wẹ̀ nu owó owó àpèkánù kò owó owó lòwò è pọ̀mọ́ ti lòwò è wo bámṣà ẹ̀ làgàtà mẹ́jọ inú láìlọ́nù èmi ṣàṣàṣàṣà láìlọ́nù mi làgàtà mẹ́jọ. tó lè ṣe máa ní máa fomi bò mọ́ wẹ̀ ṣé ńláńlá. ńláńlá làgàtà ńláńlá bámṣà. lami ṣàlàgàtà ńlá ṣàlàgàtà ńlá mi bàmṣà. kí pọ̀nmọ́ mi bá jábọ́ kó bá jábọ́. ọwọ́ lómi mamu mamu mamu kẹfọwọ́rú kẹfọwọ́rú kẹfọwọ́rú bọ́ta wáyé. Thank you gbóhùn ẹ̀ fìtàfìtà ẹ̀ tó ń tọmọbìnrin yìí kì í dé. mọ̀mọ́ ní gbogbo bá ń ṣá kọ́mṣọ́ wọ tán gan kọ́mṣọ́ wọ tán gan kọmísárì pàmò kọmí pàmò ṣe síra kọmí kọmí bọ́ọ̀mù ìyẹn ń bọ́ọ̀mù ní pàmò. ọmọbìnrin owó oró ojókòó ti yé owó oró ojókòó ti kó o fara balẹ̀ kó o mọ̀ ṣẹ́yìn náà ṣé o máa nẹ́sọ̀ tirẹ̀ kí wọ́n náà máa ná ọmọ iṣẹ́ kó o máa tajà kó o máa sin yẹn wọ́n mọ̀ fọ iṣẹ́ owó oró ojókòó ti yé ìwọ mi jẹ́ pọ̀nmọ́ ni. inú mi ò jẹ́ o. gbẹ́gbẹ́rẹ́ ọmọbìnrin ẹ̀yẹ pẹ̀lú mi. pé mo fọ òyìnbó ní òyìnbó rẹ̀ mú wọ́n ọjà. ṣé má má ṣe jẹ́jẹ́ kó ń bá ya mọ́ náírà inú ẹ má ṣeré yẹn káàrí aya mi kẹ́ má fọ́ra balẹ̀ ṣó gbọ́ kó ń bá ya mọ́ ẹ náírà káàbọ̀. ó ṣe o. ó ṣe o. mẹ́jọ mẹ́jọ. ẹ ń ṣàmì ẹ fún mi time ẹ má rush. aago mélòó kí n dẹ̀ fún ẹ dà pọ̀ mọ́ mẹ́jọ kirikiri. <laughs> ẹ̀rọ kan mọ́ ẹsẹ̀ bẹ̀. ẹ kọ̀rọ̀ ajé o ṣẹ̀dá ẹ̀rọ kan mọ́ ẹsẹ̀ bẹ̀ àmì o ìyá mi. yálẹ́jà ẹ kọ̀rọ̀ ajé mà. ẹ̀rọ. ọ̀rọ̀ jẹ́ o. ẹ̀wọ̀n ọ̀rọ̀ ni

dúpẹ́ ṣọ́rọ́ ìyàwó ẹ̀ ọmọ alájẹ ni o ṣùgbọ́n òkòkò tó kù ni pé kó mo bá ṣe ń ṣọrọ̀ ajé bá ṣe ń rẹ́rìn ẹ bá mi rà ẹ ṣe gbá kò tí mọ gbogbo yẹn o ó gbìyànjú ṣùgbọ́n pálákọ̀wé ni ó gbìyànjú o wọ́ọ̀lì kéèyàn bá fẹ́ tán ọjà ṣé òun ṣe ọ̀yàyà ó máa máa bá tán náà ó máa tán náà ó máa ṣe dédé lẹ̀ wọ́ọ̀lì wọ́ọ̀lì ló ṣe ṣe aláyé lẹ́yìn bá ní wò làgàtà níbẹ̀ níbẹ̀ mi kẹ má hàn wẹ́wẹ́ yẹn lókè rú lókè. kiri kiri kiri ṣé ni tó tó tó. ọ̀rẹ́ mi díẹ̀ díẹ̀ ni alákọ̀wé lọ́wọ́ yìí wọ́n á máa bá a sọ yìí wọn náà máa ṣe wẹ̀ ẹ́ díẹ̀ díẹ̀. fi Kola, please. I am so sorry. This is all I can raise. Oh, ah, really? appreciate it. Manager, kémi náà má ṣàlàyé lọ bí iṣẹ́ ni ọ̀dọ̀ wa yẹn ò tí máa da dáadáa ṣùgbọ́n. ọlọ́run á jẹ́ kó da lágbára ọlọ́run ọlọ́run á jẹ́ kó máa da mo appreciate ẹ gan. Ah, that's friend. Ah, what's our friend for you. ọ̀hún appreciate mi ìwọ náà ń ṣe èèyàn bẹ́ẹ̀ náà. àbí ọlọ́run má tẹ̀ jẹ́ kó rẹwà débi tẹ́ pé gbogbo dàsákì ara wa ta fi ń ṣe pákéjì ń gbòòrò débi tẹ́ pé àwọn àtàtì àwọn àtà àgọ ẹ̀. no no no no no no má má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà that is very unfair láti máa sọ sí rẹ see let, let me tell you ìgbà ni eléyìí tó dé ó wá bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣe máa lọ ṣòro gbogbo ilé tó ń ṣẹlẹ̀ ọlọ́run máa mú gbàdàdà wa ọlọ́run wa ní jẹ́ ká ta nǹkan ní àbí aṣọ táwọn wọ sọ̀rùn kí nǹkan tó dáa ṣùgbọ́n everything will come back to normal. àwọn advice ẹ máa ń wọ̀ mí lára gidi. gbàgbé ìjọ̀gẹ́ ṣe ẹ̀. ọlọ́run. wà um, Paulina nǹkan mo ti rí ṣe díẹ̀. Um, ẹ ó wà ṣé o believe mi kan pé Paulina ti ń tẹ̀lé sísítà mi tó gbé pọ́nmọ́ wa láti Jẹ̀bú wá sẹ́kù ó ti ń tẹ̀lé lọ sọ́jà ọkọ <laughs> oh, come on stop Paulina ṣe kí ni. oh ó surprise ẹ. ṣé Paulina lọ kí àǹtí ẹ àbí àǹtí ẹ tó ń ta pọ̀nmọ́ ẹ Paulina lọ bá wọn ta pọ̀nmọ́ is that what you're saying. ọ oh, tó bá believe tí tóyìn bá ní di pọ̀nmọ́ màá ní kó supply yín. ibi kékeré la yé ìṣá wait oh. Paulina nǹkan ṣe ilé ló wà bí ibo ló wà sí. no o ti lọ sọ́jà pẹ̀lú àǹtí èmi àti ẹ̀ máa ṣe ojú àdánsì àlọ́ kí àǹtí ẹ̀ surprise! fẹ́ rí Paulina mi tó ti ń ta pọ̀nmọ́. tó bá rí ẹ gan-an a fẹ́ lè wọlé. kó lè wọlé kí ló dé jà lọ. anyway. ah my dear Oh jẹun. Hmm, darling ó ti tó bí ọjọ́ mẹ́ta tí mo ti ń ro nǹkan tí mo mo ti ń tẹ̀lé big mom lọ sí ọjà tó ti ń ta pọ̀ mọ́ wọn sìn èmi náà dẹ̀ ti wà used to business yẹn so mo á feel pé instead of tí máa fi tẹ̀lé wọn lọ tó máa fún mi bíi two thousand one five pé kí n máa fi manage ara mi èmi wá rò pé ọ̀dọ́ màmá gbogbo ló ti ń gbà pọ̀ mọ́ yìí pé kí ló dé tó lè bá màmá sọ kó máa gbé pọ̀ mọ́ yìí fún mi kí mi máa tà mo dẹ̀ ti mọ àwọn customers bíi méjì mẹ́ta tó jẹ́ pé kí àǹtí tó padà dé kogun màá ti ta pọ̀nmọ́ púpọ̀ má dẹ̀ mí kú ìyẹn tún wá tún lè help situation of things. Paulina fẹ́ ta pọ̀nmọ́ jẹ̀bù ah, ìyẹn surprise mi gan. Ah, kí ni tó mú ẹ. ọkọ surprise mi náà ni pọ̀nmọ́ jẹ̀bù máa pọ̀nmọ́ yẹn máa rùn. Màámi. Màámi hmm. ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mọ́mi ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ mú mi gẹ́gẹ́ bí ọmọ yìí tí má jẹ́ ọmọ yìí tí má ṣẹ̀yìn ẹ ṣáàní ẹ nílé mi dànù báyìí. Ọmọ ṣe Ọlá. Ǹjẹ́ o mọ̀ fọ̀ pọ̀ mọ́ ìrìn kòwé kò ní jọ sí i? ká aya rẹ̀ dànù fọ̀ọ́mùrùn ó pọ̀ ju ìrìm fi bọ́ ẹ̀rẹ̀ wò ṣíṣe ìrìm fi tó ẹ ìwọ àti lásìsì kẹ́ ẹ fi jáde skúlù kẹ́ ẹ fi dọ́ọ̀nìyàn kóra fọ òfẹ́ yá o ǹjẹ́ rẹ mọ̀ wẹ́ mọ̀ eburu màá wá sọ nǹkan fún ẹ lẹ́nu ìrẹ́ mọ̀. ìwòrí mi ẹlẹ́dàá mi orí mi ò mo mọ̀ fọ ẹrù ọ̀nà méjì mo ti di tọ̀nà kan láyé o ìwọ ló ń bá nídùúró tì mí kí n fi iṣẹ́ pọ́nmọ́ ìrọ̀ ọkọ mi fi lè lọ yìí kí n fi ṣiṣẹ́ ṣe kí n fi ya kí n fi ra kí n lálùyọ̀nù rẹ kí n rí tájé ṣe débi fún màá fi tọ́ ẹ̀gbọ́n màá fi tó àbúrò débi wọn máa kàwé wọdé kọ́ máa ṣoríire àwọn ah, olóhùn wọlé màmá sí títí ayé wọn fìdí sílẹ̀ o má jẹ́ mi lórí ọlọ́run bá mi dáwọ́ lọ́wọ́ èèpo ní ọ̀pọ̀ yín ọdúró aṣojú rẹ̀ kí n ṣe lọ hmm. mo lẹ́dùpẹ́ fọ́ ọlọ́run dúdú àdúrà tì mí ò dúró tì mí ò gbàdúrà mi ọjọ́ kẹrin èbúrú hmm. mo ti dárí jìn Oh. mọ́mí ẹ ṣe mọ́. kí n máa ṣe kọ́ ọmọdé bá ṣẹ́ káàgbà máa nà ṣóńdẹ́ máa fọwọ́ òsì fà èèyàn dẹ̀ ti dá gbọ̀ngàn ọbẹ̀ ti dá sínú yìí ṣáà dẹ̀ máa dà ilẹ̀ ká máa tún ṣá kó o bá fọwọ́ ti ṣe tán fọwọ́ fẹ́ ṣe iṣẹ́ pọ́n mọ́ òye ṣùgbọ́n gbogbo nǹkan náà ìrọ̀ nǹkan ẹ̀wọ́ yìí kó o bá rẹ́dí láti kí ìbomi pọ́n mọ́ kébà fọ́ omi rùn pẹ̀lú ẹ̀jẹ̀ fọwọ́fọ́ o ti tẹ̀lé àbúrò mi lọ ọjà mi ti gbà o náà yìí ṣó máa wàrà kàtà mi ìyẹn ni fọwọ́ àwa máa gbé lọ́dọ̀ mi màá kó ẹbọn ṣé mi ṣe pọ̀nmọ́ ní sísun ní bíbọ̀ ní gígé bọ́n ti ń tà á kó o bá ti ṣe tán ṣe kó máa bọ̀. màámi ní ìnáṣọ́ ìsìn ó máa ṣe wá òun náà lè jiyàn rẹ̀ bá fẹ́ ó máa ṣe pé ó máa fi èkánná ètò ọbọ. dédé irun ẹ̀bà ọ̀fẹ́ pátápátá ó máa ṣe. èbùrò nìyẹn kẹ́hìn bá ti ṣetán ṣe kó máa bọ̀ lẹ́yìn náà bá dẹ̀ ti ṣe é kò tẹ́mi lọ́rùn màá wá agbára ẹ̀ màá dẹ́ lu kó yẹn kọ́. mo jókòó kò dé ti yẹ kó mọ́ ẹ lára náà. o ti lẹ́lẹ̀ tí mo ra nù tí mo ra ìyá máa kọ́ra jẹ lọ ṣáájú náà. ọmọ ẹ̀dẹ́ ṣe ọ̀dọ̀ ọmọ ìlú ti rẹ̀ sẹ́yìn. ẹ̀ẹ́ wo ti rí i. ọ̀pọ̀lọpọ̀ fún ẹ̀dẹ́ tètè sẹ́ndì fi fídíò ìgbà yẹn láṣẹ ẹ̀rí sẹ́ndì sí wọn kan ṣẹ́ẹ̀kọ̀ náà. ṣùgbọ́n títí ọ̀tún la ọjà mẹ́rin máa wọ Your family worry and condition and my little. So come where my titty, So ayé mi, dídí gbàmílẹ̀ wá sí fún ọmọdé ọ̀rẹ́ mi Kọ́lá bẹ́ẹ̀ ṣe ìlú rẹ̀ sí. Kọ́lá nẹ́kọ̀ọ́ oríṣiríṣi ọ́fíìsì rẹ̀. mo nẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ wà lé ní wà sọ̀dọ̀ ẹ̀ Kọ́lá dẹ̀ wà lu ẹ̀dẹ̀ lédè rẹ̀. a jèrè ẹ̀yọ́gẹ́ ní ìsọ̀rọ̀ tó tó ní ọba mi tó pè mí kó bá wa òtọrọ fọ ogun ọmọdé lè ṣe gbogbo ọdún ṣùgbọ́n ẹ̀yẹ kò débi èkó máa ń lé gbèrè ní ọ̀rẹ́ láti jọ àbí bí ó jẹ́ tinú lẹ́yà apàtẹ ìjẹ́pẹ́ tẹ̀lé yà àgbẹ̀ <laughs> ẹ má jẹ́ o àárín ẹ̀sọ́ tó bá ti dé èyí èsì pọ́blẹ́mù ṣé o ẹ má wọlé dandan ẹlẹ́rìí máa wọ́n ti ṣe tán ó ṣe ó dàbọ̀ ṣe náà ó ti tán ẹ̀yìn lágbẹ́mi rẹ̀. sẹ́n wa. ojú tèké. ojú tèké wa bẹ. ènkó pọ̀mọ̀ wa bẹ. ní awọ. o da bẹ́ẹ̀ yẹn wò mí òbí ọ̀rẹ́ ṣé mi sọ wọn fọwọ́ wà ní fọwọ́ ṣé mi ṣiṣẹ́ ọ́fíìsì o fọ́ kí n fún ẹni nọ́mbà òun kó pé òun wẹ́ẹ̀ mọ̀ wọn ì má ṣẹlẹ̀ náà kí n bá ti fún ẹni nọ́mbà yẹn wà á fóònù rẹ̀ wà á sọ wọn fọ wa rí kó o bá dé bẹ́ẹ̀ sọ wọn fọ kó mú ẹ lọ rí ibi o ti àwọ̀ yẹn ṣóyìn ilé nílé àwùsá ìwọ náà fẹ́ máa rà lọ́rẹ́ kò fáwọn èèyàn máa gbé lọ abroad má sọ wọn fọ fẹ́ máa kó wa bẹ́ẹ̀ o ṣé o mọ̀ fọ òun lòún supply mi kò bá má fọ ibi òun kó bọ̀ èé máa gún mọ bẹ́ẹ̀ ṣé o ti gbọ́ náà bó o bá ti mọ̀nà kẹ́ kí yòókù lẹ́fọ̀ọ́ ṣe. ó dà wá mi kọ. ó wá ìlú ẹ̀yìn. ẹ lọ wò wá. wá bọ̀ kí ló bá lè wọ́n bọ̀. àmọ́ mo wá àwọn fún ẹni mo wá gbogbo gbàdó mọ́ promise mi òkè fún mi. màá fún ẹ ní irun ń wá ẹbí tó máa mú irun ẹ mò ń wá kọ́ bẹ́ẹ̀ ó mi. ìyá ọyọ báyìí bẹ́ẹ̀ á ṣe tán báyìí bẹ́ẹ̀ Oh, no worry. lọ kó ètò. ọ má wọrí a lọ bẹ kó gbẹ wọkàn lọ relax lọ kàn relax please. ọjà ọjà sáràjì lásán tó lóde pieces mélòó ló wà bẹ́ẹ̀. wọn ṣe mistake o two thousand two thirty even àwọn tó ń pín wà ní two thousand two thirty ló wà bẹ́ẹ̀. ọ̀kẹ́ ẹ sọ fún ẹ máa pè é sìn so pieces yẹn la tún wọ́n tún láti tún kà wọ́n tún kan pé wọ́n ní láti tún kàǹsì iye tó wà bẹ́ẹ̀ náà ní two thousand two thirty. báwo wọn àná ló méjì lẹ́yìn àwọn ọmọ tó ti tì í pa. máa wá oúnjẹ ní èrè. ìwé ni àwọn ọdẹ rẹ o láti manage ara ah, o. yẹn dẹ̀ o. kàdé kàwétọ̀ ká rí iṣẹ́ yẹra fọ́ ká bẹ̀rẹ̀ rámṣẹ́ dẹ́rẹ́. yẹn dà yẹn dà yẹn dà yẹn dà lẹ́gbẹ̀ẹ́ ojú tètè lérò kìíní kan hmm. wúrà wọ tí rome supply máa mi yìí hmm. kí ni ẹlẹ́dẹ̀m supply àwọn pọ̀nsì méjì ní kò kọ́ tó fọ̀ yẹn a tún máa mu owó dẹ́ẹ̀dẹ́ wà nápá kan. wò ó má mẹ́ni ṣeré ọ̀rẹ́ oh. ọ̀rẹ́ má mẹ́ni ṣeré àwa tí rò fọ àwọn ọba sọ́jọ́ náà rẹ̀ bọ́tò oh. láti jẹ́ mi ti rí ẹ tí wọ́n fà á àwọn ará bẹ́ẹ̀ wọ́n ti lọ gú ọ̀rẹ́ mi. wọ́n tún bẹ fáwọn ṣe ẹ̀rọ lówó èkó yìí. ẹ̀yìn wọ́n kú wọ́n tún ní rúbí tí wọ́n máa wá di àwọn kéwù wá ṣe. àwọn ẹ̀ta tí wò fọ ẹ̀wẹ̀ eh, àwọn bíi bí àwọn ọba sọjọ náà rẹ bọ tó. ẹ nídìí ìwé kéwù wá ṣe nídìí pọ̀ mọ́. ẹ má ṣe ṣe mi ṣeré mi ṣeré o sórí mi lẹ́kàn jókòó mò ń wò fọ orú awọ ti home supply man bí mi má mi lẹ́ ṣe fọ òbéèrè mi nánà kí mi lẹ́dẹ̀ wá rò fọ orú awọ yìí eh, kò ṣọ́ọ̀rẹ́ mi rè wá níbẹ̀ ṣé kò mú mi lọ ibò tí ń rà kí mi náà ń rà kí n sọ́pìlà àwọn kan sí méjì lẹ́kọ̀ọ́ a máa mú ṣéǹjì wa yàtọ̀ sí iṣẹ́ ìjọba tí n ṣe àbíkẹ́rò àwọn mọ̀ ṣe iṣẹ́ ìjọba náà yìí ní ayọ̀lé kó lẹ́sọ̀ dẹ́yìn ọ̀dọ̀ anytime bọ̀ kí nà nírun tirẹ̀ òun ṣe napá kan a tún máa mú un dẹ́dẹ̀ wa kí n ta wọ yìí. ẹ eh, orí iṣẹ́ lẹ́rìí fọ kó bá ṣó serious nípa ẹ̀ lóòótọ́ hmm. eh, àwọ̀ ọ́fíìsì lọ́nà àwa jókòó àwa sọ̀rọ̀ nípa ẹ̀ dáadáa. mo ṣe ọ̀rẹ́ mi. torí bó ilé ìfowópamọ́ ilé ìpàdé ìpàdé ìpàdé tí fọdún kan àmọ́ nítorí àwọn ọmọ ìṣẹ̀wọ̀ bọ́n ṣe pawọ́ físíìsì mélòó ń jẹ́ fi pàdé ẹ̀ ṣùgbọ́n jẹ́ ká wọ̀ ní ọ́fíìsì lọ. kàbàdé ọ́fíìsì àjókòó àsọ̀rọ̀. ojú tẹ́kẹ́ ọ̀rẹ́ mi ẹ fi ẹlẹ́ orí rẹ̀ kọ́ tó mi <laughs> orí rẹ̀ jẹ́ ká jọ <laughs> darling orúkọ àwọn pípọ̀ yìí tó request one more quantity of momo at the rate of fifty naira each for seven hundred thousand. Hmm. so check in there alone. so máa di ibi company méje ta ti ta fẹ́ supply nìyẹn. ẹ eh, ẹ máa tó eh, bí seven. wọn ga ọ wọn máa dúpẹ́ lọ́wọ́ ẹ wọn máa ló ń connect gbogbo kínní owó máa kàn pọ̀ sí máa ń. a bẹ̀rẹ̀ o. Hmm. Hmm. Màá mo ti ṣe oúnjẹ yẹn tán, mo ní ṣe kí lọ sáré sórí dáì. No, no, no, no, mi ì tí ì rẹ̀ dé. Ẹ̀yìn tó bá tutù nǹkan. Ah, ah, Fásilá, síbi tó bá tutù wá gbé sínú microwave. Màmá kù jọ. Ọ̀ màmí. Ṣé ìrora? pẹ̀lẹ́ ẹ má sùn dẹ. Ah, ara mi náà. Ha, ẹ̀rọ rẹ̀ ayọ̀ ọ̀rọ̀ mọ̀ ni. kí ẹ wá. ṣe rẹ believe for àti ní company méje náà in terms supply pọ̀ mọ́ wọn. ẹ̀yẹ̀fọ̀ nọ́ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ méjì méjì àmàrò ètò seven hundred thousand. seven hundred naira. Eh, kí ni kẹ́mi sọ wáyà ní seven hundred thousand. seven ègbé odò odò pọ̀. ẹ eh, seven hundred hundred nọ́nà méje seven hundred thousand. ìyàwó ẹ̀ kẹ́ndùpẹ̀ náà rẹ̀ òun rèé ṣe dédé náà. ìyàwó ẹ̀ ni. ṣẹ́ẹ̀rì náà ìwé ìran ẹ̀ka ló tún jẹ́ kẹ́yìn máa tẹ dédé rẹ́ńtẹ́ ìwé kẹ́yìn ṣe connection mọ́ra wọn. Ah. Ah! èmi ní kọ̀tọ̀ ah! pọ̀mọ́dọ̀ owó pọ̀mọ́dọ̀ ọ̀la ló jẹ́ ìwà dúpẹ́ o pọ̀mọ́dọ̀ owó pọ̀mọ́dọ̀ ọ̀la ló jẹ́ ìmọ̀ pẹ̀lá. pọ̀lì wo mọ̀ kó tẹ́ bá ti lálùbáríkà dandan ní kẹ́rù ó dúpẹ́ pọ̀mọ́dọ́wọ́ pọ̀mọ́dọ́là ló jẹ́ ìwọ́pẹ́ wá. ṣé orí náà. lọ́jọ́ kìnìún àná káyà rẹ̀ sọ̀fọ̀ ṣé òun rún ṣé òun búṣọ ṣé èdè ẹ̀rọ náà yìí mọ́. Ah, màmí ṣé òun ta sọ́sọ́ náà yìí. o ti yé náà. kọ́lá ṣó owó ìgbẹ̀mú. èrò màmí. ọpẹ́ ló yẹ ká dùn ọlọ́run ṣeun ṣé èrè náà ìfọ ọlọ́run ti ṣe dédé rẹ̀ dẹ́ ti dáná bọ́n pọ̀lì. ṣé o ti yí ẹ náà ìfọ o ah, yẹ kí wọn gbọ́ ara rẹ ti máa sọjẹ múlẹ̀ náà ìfọ inú ìgbẹ́ yẹn gẹgẹgẹgẹ ló wá. Okay. Oh, hey, everybody, mọ̀mítọ́mẹ́ta nna kejì. ẹ káàsán òun lè lè gbọ́ nǹkan kan rárá yìí. ọ̀gbẹ́ni ọmọdé yìí fáyìn o. àzọ́gbé abẹ̀rẹ̀. ṣé wọ́n ní àdé natural beauty tọmọ mi ní. you know ọ̀rẹ́ mi máa ń bọ̀ jáde. nna kedu kedu náà. No, no, no, this is serious. No, why I brought around? This is serious. Ah, ọ̀rẹ́, you've really done well for yourself. Ah, oore ńlá lọ́lọ́run ṣe fún yìí. Sórí ọ̀rọ̀ tá a máa ń sọ nípa àṣà àti ìṣe àwọn Yorùbá. Ìgbà tí mo ru ọ̀rọ̀ ẹ̀wò, mo wá rí i pé dídá tí àṣà àti ìṣe àwọn Yorùbá dá, ó fẹ́ má sí yàtọ̀ kan dọ́yìndọ́yìn pẹ̀lú bí um, ìyá ẹni ṣe dá tó dẹ̀ ṣe ṣe pàtàkì sí. Tí èèyàn bá pọ́n ìyá ẹ̀ lè, yálà èèyàn ó ṣe dáadáa síyàn àbí kò ṣe dáadáa síyàn ó ń dájú pé báyìí tiẹ̀ ṣe dá ẹ láyé ọmọ náà ṣe máa dá uh, guy you really don't. know. tọrọ ló sọ òde máa ń gbá ẹka lọ sàn ẹka wà fún mi. Eh. ok mímú náà tún wà. ṣọwọ́ rẹ̀ wípé àṣà àti ṣe wa kò ṣe kọ́tà kò lè fọwọ́ rọ́ sẹ́yìn hmm. mo nǹkan ìgbé ni sórí kan tó wọ pọ̀ bí fún wa báyìí i'm happy for you i'm happy for you. thank you ṣé ọ̀rẹ́ mi. ó ga lójú rẹ. ọtún sẹ ti gbìn. Lásìsì Lásìsì. Bọ́lá Kọ́lá Bọ́lá Kọ́lá. pé Fásilá ní kó wa tó tébù eh. ẹ. Fásilá ẹyí tó tóbi náà. sọ fún wa sẹ́ẹ̀tì tébù ẹ mi gbé. nínú àwọn amúsọ̀rọ̀ yẹn nínú àwọn amúsọ̀rọ̀ yẹn ẹ máa ma sọ̀rọ̀ ọ ní ọmọdé ẹ ní ṣe iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ rò má ṣe ẹ pọ̀ nìyẹn bí láì kiri ẹ o kọ́ níyàn Like rẹ o. lásìsì ṣé o ti kú náà yẹn ẹ pọ̀ pí. ẹ bọ́dà kọ́lá bọ́dà kọ́lá ẹ jọ torí ọlọ́run náà ń pò níyàn náà ọmọdé náà ṣé tí àjọ wa conjunction dán kẹ́ẹ́dẹ́ sọ fọ́ kí ẹnu rẹ pé náà ọmọdé kí ẹ máa ṣiṣẹ́ kí n láìkì rẹ o ọ̀nìyàn bí ọmọ kí ẹ wọ́n sọ fọ́ bí òun náà mọ́ ẹ má bínú. kò má bẹ̀ mí jọ má bẹ̀ mí conjunction rate come to co-executive wa ayé àtọ̀ṣe ẹni. lasisi. ẹ ah, mẹ́bìnrin jẹ́ ẹran ẹkú jọ mẹ́ta ẹkú kalẹ̀. jọ́nmọ́ ọ̀dọ́ mi gá ń sọ ọmọdọ̀ kí ni ẹ. ẹ eh, conjunction rate come to co-executive ọmọdọ̀ nìjẹ́ ah, ẹ̀dá ni ẹ ṣá <laughs> mo rò pé wà á skul ni. Ah, <laughs> agbọ́bọ̀dà máa ní skulu máa ti ṣe project mi tán kẹ́ ń ṣe projector náà. projector. ẹ eh, kọ́ni ọ̀fẹ́ parí skulu project mo ti ṣe oh. fáìlì. tí o fẹ́ kọ project ẹ. bàbá ọkọ mi nìyẹn. ẹ eh, ẹ a ti bọ́ ìlànà ṣe eh, jàre. Eh, kí ni mo rí tó kà ẹ́ nú. I'm a communicator student. I read mass com at Ibadan Poly. bẹ́ẹ̀ mi ti ṣe tán. Lasisi jọ má bínú bóyá kó má sọ òyìnbó mọ́ ó orí orí fẹ́ máa fọ́ mi. Hmm. red yẹn mu tiẹ̀ red. Ah, kẹ́mi <laughs> dédé náà ìran ọkọ ẹni ọ̀gá agun kan tó ń porúkọ rẹ̀ táà mẹ́ta ra kò ní how to present a program you face the camera and you adult eh, introduction. Hmm. <laughs> I like it. <laughs> mo dáràn. Ah, I run that in school now because when you put conjunction, it's just for out of uh, act of break out of uh, man cause uh, breaking. okay okay. Ẹ bá orin Maria kí n tó lọ ṣe wá. Ah, mi wá gbọ́ òun náà bọ̀dà kọ́lá. Wọ́n sọ fún wa, ẹ jẹ́ pọ̀ mọ́ ọmọ jẹ̀bú. Làṣìṣì. Àǹtí Bọ́lí náà máa ń gbádùn ẹ. Ẹ jọ bọ́ra kọ́lá, ó ṣe kò kó o fúra àjọ sọ yẹn. Owó owó gbé mọ̀jòwò lọ. Ẹ mọ̀jòwò ẹ mọ̀jòwò rẹ kò ṣe é nìsọ̀rọ̀ kẹ́ni kó ìṣẹ́jú mi kó ṣe sásọ̀dàn ẹ jọ ẹ máa lọ. I love you look uh, eh, lasciously yeah and gorgeously. <laughs> gorgeous. gorgeous ah ọlọ́run o lè jùlọ yìnbọn ran bí ẹ tonight. láti fi máa lọ. ẹ̀rọ ìbílẹ̀ bọ̀ o ṣe kò kọ́ ẹ̀dùnmí kẹ́ ẹ lọ kọ́ ní ẹ̀ bá mi send ra kan. Hmm. <laughs> mo rántí rẹ ṣe babaláwo nínú kókó ṣé mi já àwọn tí a ta yìí ni àyè rẹ sọ. Ah, kí kókó dùn náà ṣe ta pa. àgbẹ̀ ẹ̀ lọ́nà lọ́nà pa ẹ̀. kò ṣàkíyèsí ẹ̀ gbà very funny man èdè yìí njó mọ̀ pé èmi àti bọ̀bọ̀ yìí àjọ law school ni láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àjọ hmm. serve ni same time ibi kan la gbé èdè wọn yóò lọ débi pé ilé ìtàbùrù ẹ̀ ń sọ tó dà mo fẹ́ de mi kọ́kọ́ yé mi ẹ ọkọ tí mo gbọ́ ní èdè yẹn owó torí pé ó dẹ̀ ṣe báyìí ló yẹ kí n mọ̀ pé owó ló ń sọ. ṣe ló máa ń dàbí pọ́n speak in tongues honestly. ọ ìjẹ̀bú wa simple ìjẹ̀bú simple gan. èmi gan ti ń gbọ́. paulina ìwọ gbọ́ kí. Ah, lè sí yẹn. lè sí yẹn nìkan ló gan. ṣe ń sọ nǹkan tó simple lára jẹ̀bú tí mo like ìkọ́kọrẹ́ àti pọ̀nmọ́. jẹ jẹ jẹ ọ̀rẹ́ mi jẹ. Oh mm. mm. hmm? hmm? my God kí ni. kí ló ṣẹlẹ̀. Ah, mi ò tètè mọ kí n tó gbé pọ̀mọ́ kejì yẹn sẹ́nu ṣá mi máa tú dànù. kí ló ṣẹlẹ̀. pọ̀mọ́ irun gan ṣá. lọ́rùn mm, gan ni o. a bẹ̀rẹ̀ kí ló tí wò ó tiẹ̀ ṣe ń gbàgbé ọ̀rọ̀ nù. kòjínà má blame mi ṣé bí àmì sọ fún gbogbo yín pé mo látẹnumọ́rọ̀ bí àjẹ́. ìfẹ́ mi látìgbà mo ti sọ yẹn. àtùgbà ló ti sọ ṣé òye máa ń sọ ni gbogbo àló máa ń ṣe ń sọ. mo bá fẹ́ sìgá mo ṣe kó sínú freezer rẹ̀ kẹsàn. ọ tábà ti lọlé kó lọ fírísà wọn kó kó pò mọ́ dání ká kó lọlé. yóò tẹ̀ máa dáná ẹ <laughs> mo ká sọ̀rọ̀ tọrọ kọ́nínà tọmọ yìí. àgbàyà ni. <laughs>